إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهدئ الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد assalamu alaikum wa rahmatullahi wa barakatuh adúpẹ́ fún ọlọ́run ọba Allah lẹ́yìn ni a tọrọ asọ́látù fanabiwa muhammad sallallahu alaihi wasallam ike ọlọ́run ọlọ́run kí ma bá wọn sọ́hábọn ṣe ọlọ́run àwọn ará alẹ́ ṣe ọlọ́run ọba kí ma bá wọn ní kálùkù wa lọ́kùnrin wa àti lóbìnrin àṣíwájú anábíwá muhammad sallallahu alayhi wasallam ó ní mọ̀ṣítàmà qawmun fi bayti min buyutillah ó ní àwọn èèyàn kan nínú àwa mùsùlùmí a ní kójọ nínú kan nínú àwọn ilé ọlọ́run yatluna kitaballah in tó mú wa ta fi wà ní mọ́síláṣí òun náà ní kó ní wa a ka kùránì ní àyè wa wa yatadarasunahu bainahum abúnikálùkú wa àti ẹ̀kọ́ ẹ̀kọ́ nínú alkùránì ilẹ̀ nẹ́zẹ̀lá ti aléhìn asẹ̀kínà ta bá wà mọ́ṣíláṣí fúkan nínú àwọn méjèèjì yìí asẹ̀kínà ìfọ̀kànbalẹ̀ láti ọ̀dọ̀ ọlọ́run yóò mọ́ sọ̀kalẹ̀ léwa lórí wàkọ́ṣíyá wàháfẹ́tìhùn alìmọ̀láìka àwọn mọ̀lẹ́kọ̀ ọlọ́run wọ́n tún ragbàdí wọn wọ́n sọ̀rọ̀ ndí wọn wọ́n mọ̀ dáàbòbò wọn wàtàkàrà umùlọ́ ọlọ́run mọ̀ wọn wọ́n sì wọn wọn àwọn lọ́pọ̀lọpọ̀ àwọn orí yìí

èyí tí a fi ma bára wa ṣe ìfọ̀rọ̀jómi torí ọ̀rọ̀ tá fi ma ṣe àǹfàní láàrin ara wa tá ma gbé ẹ̀wò òun náà ni tarbiyatul awlad wa huquq alwalidayn ẹ̀kọ́ ìlànà lórí ẹ̀tọ́ wo ní bẹ fún àwọn ọmọ tọ́lọ̀wọ̀n ọba tó fóníkálùkù wa bákanáà ẹ̀tọ́ wo òun ni àwọn òbí ló yẹ ká máa retí lórí àwọn ọmọ wa ẹ̀rí pé méjèèjì ó wọnú ara wọn ni méjèèjì yìí àsìkò tí a níyìí kò ní gbà wá láti yẹ̀nàná ọ̀rọ̀ yìí lẹ́kùnrẹ́rẹ́ torí pé ìkọ̀ọ̀kan nínú àwọn ẹ̀tọ́ yìí ó dá ẹ̀rì hukukul aulad àwọn ẹ̀tọ́ àwọn ọmọ ó dá dúró hukukul ẹ̀tọ́ àwọn òbí méjèèjì òun náà dádúró ìkíní kejì wọn yìí ní tó fẹjú tẹ́sì Islam tó mú àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ wá lórí ẹ̀ àtẹ́kọ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ń bẹ tó di àwọn ọmọ tí wọ́n fi báwọn òbí wọn lò bẹ́ẹ̀ ni àlàyé ẹ̀kúnrẹ́rẹ́ ń bẹ tó di àwọn òbí táwọn oní fi bá àwọn ọmọ wọn lò so ní ìkíní kọ̀ọ̀kan nínú wa la ní ẹ̀tọ́ kan àbí la nígbà lọ́wọ́ wa àwọn ọmọ a ní ẹ̀tọ́ láti gbà lọ́wọ́ àwọn òbí bẹ́ẹ̀ làwọn òbí wa náà ní ẹ̀tọ́ kí àti á fún àwọn òbí wa náà mú káàkọ́ mú ká mú láti bí ẹ̀tọ́ àwọn ẹ̀tọ́ ọmọ ọmọ ẹ̀tọ́ wo ló di ọmọ àbíkásí mú lórí ẹ̀tọ́ wo ló di àwọn òbí lórí àwọn ọmọ torí tó fa òní wípé méjèèjì gẹ́gẹ́ bá ìṣàlàyé wọ́n wọnú ara wọn ẹ̀rí bí ò sí òbí kò sí ọmọ bí ò sí òbí kò sí ọmọ ló dá sí pé kò bá dáa káwọ́kọ́ gbé ẹ̀wò ẹ̀tọ́ òbí ẹ̀tọ́ òbí lórí àwọn ọmọ tó ráwọn ni wọ́n ṣe sábà bí ìwàláyé ọmọ ẹ̀tọ́ wo ni wọ́n ṣe nígbà wọn tó wá tó tó wá ṣe ẹ̀tọ́ wọn tán pé òfin ọlọ́wọ́n ọba lórí àwọn ọmọ wọn mọ̀ wá retí kí ni kán mọ̀ wá retí òun náà ni ẹ̀tọ́ tí ń bẹ lọ́dọ̀ àwọn ọmọ tí wọ́n fòbí wọn na hukukul walidayn àbí tarbiyatul al'aulad hukukul aulad àwọn ẹ̀tọ́ tí ń bẹ ta gbọ́dọ̀ pé lórí àwọn ọmọ wa àkọ́kọ́ kí ni a ń pè ní al'ibnu ta la ń pè ní ọmọ ọmọ mi ta ló lè pè ní ọmọ rẹ̀ òun ni ẹnikẹ́ni tọ́lọ́run bá kádàrá kó já sí wípé láti ipasẹ̀ wa ló ti wáyé ẹni tọ́lọ́run kádàrá kó wáyé láti ipasẹ̀ wa ṣùgbọ́n àwa tọ́lọ́run ọba tó kádàrá kẹ́ni kó wáyé nípasẹ̀ rẹ̀ a òfin ọlọ́run ọba sábàbí rẹ̀ ló bí tọ́mọ ìfi wáyé ní tí a ń sọ fún wa kó lè balẹ̀ yíwa ọ̀nà ìdàbí pé ọkùnrin kan obìnrin kan àwọn méjèèjì wọ́n wá lọ wọ́n bọ̀ iyìgì ẹ̀sìn Islam Islamic marriage ó wáyé láàrin wọn nílànà tẹ̀sìn látara rẹ̀ Ọlọ́run wá fún wọn ní orí ọmọ ọmọ yìí ni wọ́n mọ̀ fi tì sọ́dọ̀ ìkíníkejì wọn ọkùnrin ó mọ̀ jẹ́ bàbá fún yóò sì mọ̀ jẹ́ ìyá fún òun ó sì mọ̀ jẹ́ ọmọ fáwọn méjèèjì bí àpẹẹrẹ afá abdullahi orí sista aisha ọlọ́run fẹ́ fẹ́ ra wọn sista aisha mo fẹ́ fẹ́ ah, mo ti gbọ́ mo ti gbọ́ tó sọ yìí kò fún abdullahi láǹfààní láti fọwọ́ kàn kò dẹ̀ lè síbáṣepọ̀ kankan tó lè wáyé láàrin àwọn méjèèjì kódà kọ́díà calls ìyẹn ni ìmọ̀ bá rẹni sọ lórí fóònù àbí ìmọ̀ bá rẹni sọ̀rọ̀ ní fìtẹ́tẹ̀ léyìí tí ìhùn bá ra sọ̀rọ̀ gẹ́gẹ́ bí wípé wọ́n ní àǹfààní kan sí ara wọn kò gbọdọ̀ wáyé títí dìgbà tí arábìnrin yìí bá tó mú arákùnrin yìí lọlé sọ́dọ̀ bàbá rẹ̀ bákan náà ẹlẹ́rìí méjì sì wà níkàlẹ̀ bàbá rẹ̀ sì yọ̀ǹda pé ìwọ Abdullahi látẹni lọ Aisha ti di ìyàwó rẹ̀ àwọn méjì ti dọ́kọ àti ìyàwó ohunkóhun tó bá ń tara obìnrin jáde látara sábàbí ọkọ ọmọ ni yóò mọ̀ jẹ́ fáwọn méjèèjì eléyìí là ń pè ní azawaj al-islami ẹ̀rì wàlímà káṣe pàtí ìgbélé àátẹ̀lẹ̀ mi kìí ṣe dandan ó dá káṣe tágbára bá wà fún wa àti bàbá ṣe ní kàpamọ̀ ṣùgbọ́n tó bá ti sọ pé àwọn ti yẹnda wọ́n ti dọ́kọ àti ìyàwó tó bá lóyún fún ni oyún ọkọ ni ẹ̀rì tó bá bímọ fún ni ọmọ ilé ni kìí ṣe ọmọ àlè ṣùgbọ́n tó bá já sí wípé àwọn méjèèjì wọn ò gbégbèsẹ̀ ti yẹ kí wọ́n gbé wọ́n fi ìkánjú wàràwàrà ara wọ́n fi bára wọn lò ní bá kọlura wọn ló bá fún lóyún lẹ́yìn náà náà ṣe wá ń lọ bá bàbá Aisha ìpé ẹ̀dàkùn ìwà yọ̀ǹda Aisha fún wa ara àmú ti gbọ́ ó ti dìyàwó rẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí agbọ́nrẹ̀ yìí ṣùgbọ́n láìsí èméjì ọmọ yìí tó bá fi lè wáyé Abdullahi kọ́ ló bí ọmọ yóò ní bàbá ṣùgbọ́n ó ní ìyá Aisha ni ìyá rẹ̀ àmọ́ kò ní bàbá torí pé tí máa ń jẹ́ kíyàn láǹfààní sí ọmọ kí bàbá yọ̀ǹda ká tó súnmọ́ arábìnrin yẹn ilé yìí ò wáyé tó tá a bá ń sọ wípé ọmọ tí bàbá ọmọ tí bàbó ọmọ ẹni tí ọmọ pè ní bàbá ni kìí ṣe ẹni yìí torí pé bàbá rẹ̀ kọ́ ṣùgbọ́n yóò mọ̀ pé arábìnrin yẹn níyà rẹ̀ ọmọ yìí níyà ni kò ní bàbá agbọ́dọ̀ gbá àníyàn yìí tá a bá wá ń sọ yí pé ká ṣe ojúṣe lórí àwọn ọmọ wa àwa bàbá yẹn ni ó já sí pé ọmọ tó fi ìlànà ẹ̀sìn jáde kúrò lára wa ìyẹn là ń sọ ló dá sí pé ẹ̀tọ́ táwọn ọmọ wa nígbà lọ́wọ́ wa kìí ṣìgbà tí àwọn ọmọ yìí bá délé ayé látò bẹ̀rẹ̀ sí ní máa ṣe ẹ̀tọ́ fún wọn rárá kọ́ tó délé ayé láti máa ṣẹ̀tọ́ fún wọn ìyẹn láàfi mú àwa obìnrin obìnrin olóríire nínú àwọn ẹ̀dá obìnrin oníwà dáadáa onífarabalẹ̀ ẹlẹ́sìn ó lẹ́sìn mùsùlùmí ni ó sì lẹ́sìn dáadáa ó sì níwà dáadáa irú obìnrin àwà torí ara rẹ̀ láti fẹ́ ṣe ìrìn àjò bẹ́ẹ̀ lóbìnrin náà onú wà ọkùnrin ọmọlúàbí tó jẹ́ mùsùlùmí tó níwà dáadáa torí pé lára rẹ̀ lòun náà ti fẹ́ ṣe ìrìnàjò in tó pa àwọn méjèèjì pọ̀ òun náà lọ́mọ ìyẹn ni tí ó mọ jẹ́ èrè èrè ló dá sí pé èrè abẹ́lọ́wọ́n bá gbogbo àwọn tí wọ́n jọ́kọ̀ àti ìyàwó tọ́lọ̀wọ́ bó tí dáwọn náà kọ́lọ̀ kó ṣe ọmọ alágbàríkà fún níkàlùkù a rí pé bí ọkọ àti ìyàwó bá tí fún wa kí oore ìyàwó kó tó lè jókòó àwọn náà ó ṣojúṣe so àwọn ọmọ wa á wo obìnrin rí táfẹ́ tó jẹ́ mùsùlùmí á sì wo ọkùnrin rí táfẹ́ tó jẹ́ mùsùlùmí lẹ́yìn náà tí a bá ti wá ṣètò igi ẹ̀sìn islamu tó ti jókòó dáadáa yẹn ni tá a sọ fún wa pé kò náwa ní kankan pàápàá jùlọ àwọn ọ̀dọ́ girlfriend mi ẹ fiance mi ẹ boyfriend mi ẹ fiance mi gbogbo eléyìí kìí ṣàrẹ̀ ẹ̀sìn islam àìmọ́ ojúṣe wo ni ó yẹ ká ṣe fáwọn ọmọ wa ló fà á fi ń rin àwọn ìlànà báyìí àbá ń ṣe kọ́ṣìp eléyìí ṣe lára ẹ̀sìn Islam kò sí yóò padà tẹ́lì yóò hàn lára ọmọ tá fẹ́ bí náà tàbá ti wá gbígbé sí ẹ̀sìn Islam bàbá obìnrin ti yọ̀nda fún wa kó jẹ́yàwó wa alhamdulillah ti jẹ́yàwó wa náà níjọ́ta kọ̀kọ́ bá lòpọ̀ tàbà ṣeré agbówọlé lórí kìí ṣe fún àǹfààní ti látara wa bọ́ sára rẹ̀ tó wùn wa tí ó bí jáde sílẹ̀ gẹ́gẹ́ bí tí ó jẹ orí fáwà méjèèjì ni anábíwa muhammad sallallahu alaihi wasallam ó ní tó bá di alẹ́ ọjọ́ tẹfẹ́ súnmọ́ ìyàwó yín ẹ gbọ́wọ́ lé lórí lẹ́yìn tẹ̀ tí ẹ náfílà rákà méjì tán tó wà kárama jabalta àlèyà wọ́lọ́wọ́ bá o mú ń tọrọ lọ́dọ̀ wọ́lọ́wọ́ orí tí ń bẹ lára arábìnrin yìí àti orí tí wọ́lọ́wọ́ bá tó dámọ́lé lórí wà áyùdùbíkà ní ṣàríyà wọ́lọ́wọ́ sáàdì wọ́lọ́wọ́ kúrò níbi aburú tí ń bẹ lára arábìnrin yìí wà ṣàrùmọ́ jabalta àlèyà àti aburú tí wọ́lọ́wọ́ bá tó dalé lórí torí alkhayar wa shar ẹ̀rí so a ṣe eléyìí tá bá ṣe eléyìí tán àwa súnmọ́ ara wa kété tá a bá fẹ́ dámi sí ara rẹ̀ a tún bẹ lọ́hùn ẹ̀rì bismillah allahumma jannibna shaitan wa jannibi shaitan fi ma razaqtana ìwolúwa wa a bẹ̀rẹ̀ ní tàn ṣe yìí pẹ̀lú ìwá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ Ọlọ́run ọba Ọlọ́run dákun gbé wa jìnnà gbé ṣe ìtọ́ ní jìnnà kúrò lọ́dọ̀ wa kó gbé àwa náà kúrò lọ́dọ̀ ṣèitán níbi tí Ọlọ́run fẹ́ kádàrà fún wa yìí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní laurisco min hada ṣe bọ́lọ̀n bá kádàrà kankan látara yìí ríta ṣe lẹ́yìn yadurruhu ṣeitanu anábì ní tọ́lọ̀ bá kádàdá kankan látàrí ríta ṣe yìí ṣe tọ́ni ò ní fara ní láíláí tó fi kúrò láyé bí ṣe tọ́nà bá fara ní ọmọ wa àwọn òbí náà wà ní fọkànbalẹ̀ ìrọ̀rùn bí ìrọ̀rùn ẹrẹ ni ìrọ̀rùn bí ìrọ̀rùn ẹyẹ ni kọ́lọ̀ mọ́ fi ara ní àwọn ọmọ wa kó sì mọ́ fara ní àwọn òbí kẹtì so eléyìí a rí pé ojúṣe ọmọ là ń ṣe bẹ́ẹ̀ lọ́mọ tí wáyé lẹ́yìn náà tọ́nà bá fún wa ní àrízìkí tó róyún àrísìkí ni rísìkú ni ọ̀ṣọ́ ni orí ni tọ́lọ̀bá ti wá fún wa ní oyún ó ti wà lára ìyàwó wa a mọ̀ wá tọ́jú rẹ̀ a mọ̀ kẹ dáadáa tá à ń ṣe fún kó tó lóyún a tún wá lékún a tún lékún fún ọmọ ìṣẹ́ kọ́lọ̀ ṣe lọ́mọ tí yóò yàn tí ó yànjú ọmọ tí oríkèríkà ara rẹ̀ tí ó pè bákan kó ṣe lọ́mọ tí ó mọ̀ gbọ́rọ̀ sóbi lẹ́nu a mọ̀ ṣe dáadáa a mọ̀ sí dáadáa a ní jẹ́ kí ìyà rẹ̀ kó wà nínú òròrùn torí inú òròrùn tí ya bá wà ní ma ní irun pa lára tó fẹ́ bí jáde dáadáa yóò máa lọ bẹ́ẹ̀ àìrí maternity home a jẹ́ kó mọ́ lọ ẹ̀rí bákan tó bá dìgbà tí arábìnrin yìí tí ó fẹ́ bímọ tó fẹ́ bímọ a kún fún bẹ̀rẹ̀ lọ́n tó bá wá sọ̀kalẹ̀ láyọ̀ káyọ̀ wà nínú àwọn tí ó jẹ́ ní àkọ́kọ́ tó wà ń bẹ̀ẹ́ a wà gbé ọmọ wa èso dèbídùn èso mọ́kà gbogbo alámọ̀ nínú àwẹ̀ yìí bàbá ti ẹ̀mọ́ kábẹ̀ tó dé àti fi sínú dáadáa a jẹ tí ó kúnná tó bá kúnná lẹ́nu a wà mú itọ́ ẹ̀rì ìtọ́ èyí tó ti lọ̀pọ̀ mọ́tọ́ àwà mú àwà fi sẹ́nu ọmọ wa kó jẹ́ nǹkan àkọ́kọ́ tí ó kọ́kọ́ gba ọ̀nà fún ọmọ wa wọlé àwà ṣe àdúwà fún àtọrọ albarka àdúwà tó pọ̀ àṣẹ fún tó bá wù wá tá a bá mọ ẹni dáadáa a lè gbé a lè pẹ́ ní ìdánikú ṣe fọ́mọ wa nínú àwọn àfáà dáadáa tí ìṣe tó dá sí wípé ẹni ta ní kó kí ni lẹ́yìn ẹ̀gún ló fi sọwọ́ irú èèyàn bẹ́ẹ̀ kọ́ ọ̀tọ̀ ni tí ó jẹ ọ̀tọ̀ ni tí ó mú jáde nítí ló fi dá sí wípé èyí tó fi ń dáa jù òun náà ni ká ṣe fúnra wa àbí ká bẹ àwọn òbí wa bàbá wa àbí ìyá wa wọ́n lè bá wa ṣe tabarafa àti ọkàn wa balẹ̀ lórí ẹ̀ kò sí láì fi náà níbẹ̀ gbogbo eléyìí ọmọ yóò ti mọ̀ kankan wàláì kò sí mọ̀ kankan bẹ́ẹ̀ sì láti ń ṣojúṣe fún lẹ́yìn náà ọmọ yìí ètò jíjẹ múmu ètò ìrọ̀rùn a mọ̀ wá ṣe fún bá ṣe ń ṣe fún láàmọ́ ṣe fún ya rẹ̀ náà torí lásìkò yìí nígbà tó wáyé yìí oúnjẹ tí ó jẹ títí fún àwọn àsìkò kan ẹ̀rí kámú bí ọdún méjì ẹgbẹ́bí tí Kùránì sọ ọlọ́ni wa hamluhu wa fisaluhu àfisọ́lù àmín gbà tó mọ́ kúrò lára ya tó kúrò lára fásilù ọlọ́n separate àwọn méjì papọ̀ ẹ̀rí ọdún méjì òun láàfire àwọn ọmọ wa ọlọ́n ni wàlúwàlì dáàtù yurdina awladahunna hawlaini kamilaini liman arada an yutimma ar-radaa ọlọ́n ni ọdún méjì lẹ́ẹ̀fì fọmọ yín lọ́yàn lẹ́ẹ̀fì tọ́ ẹ̀fì fẹ́ni tó bá fẹ́ pé o ṣùgbọ́n tàbà fẹ́ pé dandakọ́ ní kójọ́dún méjì so lásìkò yìí lọ́dún méjì bàbá yóò mọ̀ ṣe dáadáa sí ìyá yóò mọ̀ ra wọn nǹkan tó rẹ́ sí pé yóò mọ̀ lékún àlàáfíà ìyá kò ní mọ̀ fara níyá torí ìfara níyá ìfara ní ọmọ ìfara ní ọmọ ní eléyìí lára wa náà ni náà àwọn ọmọ wa yìí a mọ̀ wá wọn ní ẹ̀kọ́ ẹ̀kọ́ ọmọ ìpele méjì nìyí ẹ̀kọ́ àkọ́kọ́ ẹ̀kọ́ talkiyama ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ̀kọ́ tilé ayé ẹ̀kọ́ takọ́kọ́ oní talkiyama ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì oní tilé ayé ìwò láti síwájú ní méjèèjì talkiyama ni a ti ń ti síwájú kan kó tó délé ayé abẹ́rẹ́ nìkan kó ní yá ìyàwó mi tó lóyún lájókò ń fẹ́ kọ́ ọmọ tó wà lóyún ń kọ́ ní mathematics 1 plus 1 2 plus 2 rárá bẹ́ẹ̀ sì ni a ti ń ṣe àwọn kankan kọmọ èyí tó wáyé léyìí tó dá sí pé fún àǹfààní ọmọ ní kìí ṣe fún àǹfààní ìyá rẹ̀ gangan pẹ̀lú kódà gbàtọ́mọdé tó délé ayé tọ́kọ́ fíìl nǹkan ẹ̀sìn ni so ẹ̀kọ́ ẹ̀sìn á ti síwájú ẹ̀kọ́ ilé ayé ẹlẹ́ẹ̀kejì ó ní pé tá bá fọmọ ní ẹ̀kọ́ ilé ayé táà fún ní tàlùkìyàmọ̀ ọmọ yìí kò ní jẹ́ àrí títú ojú ọmọ kò ní jọmọ tí ó lálùbáríkà kò ní jọmọ tí ó fi òbí lọ́kànbalẹ̀ torí pé ilé ayé tààrí àdánwò tó dájú kó ní kálùkù wa kékeré kọ́ àkọ́kọ́ àdúnìyà benafsiha ilé ayé gẹ́gẹ́ fún ara rẹ̀ àdánwò kan ní lọ́tọ̀ ẹlẹ́ẹ̀kejì aṣe ìtọ́n ṣe àdánwò ni ọlọ́ni innahu lakum aduw fattakhidhuhu aduwwan ọlọ́ni ṣaitan ọ̀tá yìí ni ẹsì mọ́ gẹ́gẹ́ bí ọ̀tá àtàwà kan ní tí sórí ìrànà àdánwò ló dájú kọwà tí sí tá bá fọmọ ní ẹ̀kọ́ ẹ̀sìn tá ti síwájú yóò jẹ́ kí ọmọ kó rí ẹ̀kọ́ ilé ayé lò ṣùgbọ́n wọn bá fún ní ẹ̀kọ́ ilé ayé tá fìtẹ̀sìnkún láìsí méjì kò sí bí kò sí ní kó sínú páńpẹ́ ṣaitan kò sí ẹ̀kọ́ alkiyama òun láwà ti síwájú fún ọmọ kìí ṣe ẹ̀kọ́ tilé ayé ẹwárí ẹ̀kọ́ alkiyama tààtì sí ọmọ yìí òun náà ń bẹ ní ìpele mẹ́ta ìpele mẹ́ta ẹ̀kọ́ kìíní òun náà ni ẹ̀kọ́ ìgbàgbọ́ ká jẹ́ kí àwọn ọmọ wa kún rí níṣe sí wa kí wọ́n gbọ́ nínú ọ̀rọ̀ wa ìbálòwà pẹ̀lú àwọn èèyàn ìbálòwà pẹ̀lú ìyá wọn kí wọ́n mọ̀ wípé la ilaha illallah kò sẹ́nikẹ́ni tí ìjọsìn tọ́ sí ìjọsìn ò tọ́ sẹ́ni kankan àfi ọlọ́run ọba Allah tá a bá sọ ìjọsìn à ń ṣàdúà taládájú rẹ̀ kọ Allah à ń kínu taládájú ẹ̀kọ Allah agbáralé talágbáralé Allah a ń wá ìrànlọ́wọ́ tàláwà lọ́sọ́dọ̀ ẹ̀ Allah a ń wá ìrànlọ́wọ́ lórí dáadáa tó wà nílẹ̀ tá ń pè ní al-isti'ana Allah ládájú ẹ̀kùn a wá ń wá lórí ìbànújẹ́ tó wà nílẹ̀ kọ́lọ̀n ilẹ̀ Allah ọmọ èdè ènìyàn Allah a sì jẹ́ kó yí àwọn ọmọ wáyé pé lóòótọ́ èmi ni mo bí ẹ ṣùgbọ́n èmi tí mo bí ẹ yìí abudun min ibadir rahman ẹrú kan nínú àwọn ẹrú ọlọ́run ká má jẹ́ káwọn ọmọ wa kán ríra wa kán rí wa ó súnmọ́ àsìkò kú tánàbí Ibrahim tí ó kú aná Ibrahim wá pa àwọn ọmọ rẹ̀ àwọn ọmọ rẹ̀ ó pè wọ́n ayé salatu wasalam madha ta'buduna min ba'di ẹni ọmọ mi tí bá kú kí lẹ́nà sí àwọn babalá fófin ọlọ́run mélòó nínú wa tó ń ti bí a ṣe wà yìí láàrín sọ fọ́mọ wa pé ókè wọ́n mọ́ mi Abdullah àti Abdurrahman àti Aisha àti Karima àti Jamila ókè tí bá kú kílẹ̀ mọ́ máa sìn ọgọ́rọ̀ mùsùlùmí ọmọ wọn onílé fèsí kò tí ẹni gbọ́n tàn sọ yé gan pẹ̀lú bẹ́ẹ̀ ni wọ́n ti dàgbà torí pé kò rí traces ìnígbàgbọ́ nínú Ọlọ́run lọ́kan lára òbí nígbàtí òbí wà ó ní igbá lábẹ́ bẹ́ẹ̀dì ó ní tírà tó dá sí wípé ó mọ́ ń so mọ́ ikùn àbọ́ mọ́ ń so mọ́ bí tẹ̀sùbá àbọ́ mọ́ ń fi sápò ẹ̀rí àbó ní nǹkan míì tó gbé kọ́lé táwọn mọ́ sí ní pé ah ní tí bàbá bàbá wọn fi ṣe ìṣọ́lé nìyí ẹsẹ̀ ẹran ni yóò mọ́ mẹ́ báyìí igbá ni yóò mọ́ mẹ́ báyìí ọmọ yìí pòwulẹ̀ sọ̀rọ̀ ìṣesí tó ṣe sílé yìí ó ti kọ́mọ lẹ́kọ̀ọ́ yìí pé ókèé okay ilé iná wà fún ìṣọ́ra mọ́ ẹ̀pẹ́ ẹsẹ̀ ìrántà agbékọ́lé wọn ní ká jáńjọ́ kan ká fi sínú ọbẹ̀ àbá ń bẹ̀ ni àwọn kan wọ̀nyí kò sí nǹkan tí mọ̀ tọ́ka sí ju wípé ọmọ onímọ̀ ipò ọlọ́ọ̀ba nìkan nìyẹn máa ń sìn lọ àgbà ìpé ìyẹn máa ń wá ìrànlọ́wọ́ àti agbára àti ìkápá ìyẹn máa ń wá níbi nǹkan mí wà ní kékeré anábi wá pé anábi ni ya gulam anábi ni wọ ọmọdékùnrin adistan sọ yíó gbajúmọ̀ dáadáa tabawo nu tíra al'imam sharfuddin annawawi rahimahullah tó ń pè ní al'arba'un annawawiyya 40 hadith of imam nawawi gbogbo alaka tawala hadith yin bẹ̀m̀bẹ̀ anábi wá sọ báyìí pé ya gulam wọ ọmọdékùnrin yìí mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ inni u'allimuka kalimatin mo fẹ́ fún ẹ ní àwọn gbólóhùn ọ̀rọ̀ kan mo fẹ́ ṣe wáàsí fún ọ fáyidà sa'alta fas'alillah tó bá fẹ́ tọrọ o fẹ́ béèrè kankan má béèrè lọ́wọ́ ẹnìkankan àfi Ọlọ́run Allah wàyí dẹ̀ stand tó bá ń wá ìrànlọ́wọ́ lórí dáadáa tó wà lẹ̀ kú túnbọ̀ law anna al-umma pítà bá rí pí gbogbo èèyàn law anna ummata ijtama'u tán bá kóra jọ lọ́kùnrin wọn lóbìnrin wọn ala an yanfa'uka bi shay'in ipá wọn fẹ́ ṣe láǹfàní kan anábìnrin lan yanfa'uka bi shay'in illa qad katabahu Allahu lak wọn ò lè fún ti gbogbo èèyàn tán bá kóra jọ ala an kàbí ṣe ni ipa àwọn fara ní ẹ́ ní tó ń wáyé ò ní rí ní tó fẹ́ yìí ba ní ọwọ́ rẹ̀ ni láyé yàdùrú kàbí ṣe in illa qad kataba Allahu alayk àyàfi tọ́lọ́wọ́n ọba ti fara ní ẹni kankan ẹni anábi bá arákùnrin yìí sọ̀rọ̀ so òbí yóò ọlọ́run nìkan la mọ́ fẹ̀yìntì ẹ ohun mọ̀ mímọ́ dáwọn lóhun aṣàkáṣà ní o wọ́n ní ọmọ aráyé kò lè yí kádàrà padà ṣùgbọ́n wọ́n lè yí ọwọ́ ago sẹ́yìn ní mọ́ dáwọn lóhun sókúsọ ọ̀rọ̀ ní o àwọn náà mọ̀ pé bí i bá yí ago sẹ́yìn ní sí ogbà là ń gbàwẹ̀ ní sí ẹ̀rí bá ṣe ń kí lásọ fún dá padà kíákíá

kò kọjá lé àrìn gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ kò ní kú sọ́nà tí ó tọ́lọ̀ bá ti kọ mọ́ ni kò sí kírakítẹ́ dọ́là tí ó tọ́ àjẹ́kú ilé ikú yá ọmọ wa tá bá jẹ́kílé ikú yí wọn dáadáa wallahi nínú societal problems tá ní àwọn àdánwò tó wà láwùjọ wa káàkiri 70% nínú ẹ̀ ó ti wà solved ẹwọ ọmọ mùsùlùmí nígbàtá àjẹ́kílé ikú yá ọmọ wa ẹgbẹ́ tó ní kálùkù wọn tí wọ́n lọ wàhálà wo ní bẹ́m̀bí kákìrùn kágbára rẹ̀ kásìlọ́n dẹ́dẹ́kọ́ ni pé obìnrin kí jẹ̀má ṣùgbọ́n káwo bí tí àwọn ọmọ mùsùlùmí tí wọ́n ti kíra wọn bọ̀ nígbà tí ò sí ìgbàgbọ́ eléyìí fà tó dá sí pé àwọn ọmọ mùsùlùmí wọ́n lọ wọ́n lọ sí àwọn ibòmí tó yẹ kí wọ́n lọ nílé ẹlẹ́bọ nílé olóṣà wọ́n lọ lé olómi wọ́n lọ lé oníyẹ̀pẹ̀ wọ́n lọ lé lóríṣìíríṣìí ìdàmú tí ò sí nínú ẹ̀sìn ẹ̀rí wọ́n gbé fún lọ́run náà síbẹ̀ sí wọ́n ṣe ń gbá náà ní kò sí tó fa kò sí tó fa bàbá kan bàbá yìí gbìyànjú gan lórí ọmọ ṣùgbọ́n kò fi ẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀kọ́ talikẹ́mọ̀ kò fi kọ́ àwọn ọmọ ẹ̀rí ìkan nínú àwọn ọmọ ẹ̀ ogun wọn kàwé engineers doctors lawyers wà nínú àwọn ọmọ ẹ̀ tọ́ nígbà bàbá yìí wá kú ó wá kọ́ mọ́ṣáláṣí kalẹ̀ èyí tó wá jẹ́ àgbà ọmọ tóun jẹ́ lọ́yà nígbà bàbá kú inú kéèkínú ọ̀rẹ́ ní tẹ́lẹ̀ láwọn ti bí bá mú nígbà tí wọ́n mú ló bá dára wọn ó convert ó yí mọ́ṣíláṣì padà sí church la ilaha illallah lóòtọ́ ọmọ òjẹ́ ìyá títí ẹ̀ bàbá náà yóò mọ̀ gbà nínú ìyá ọmọ torí kò fi tọ́ so ìgbàgbọ́ ó pàtàkì kájẹ́ kó yí àwọn ọmọ wa bẹ́ẹ̀ la ilaha illallah kò sí ẹ̀sìn kankan tó lọ́mọ gbà lọ́wọ́ èèyàn fẹ̀sì islam kò dẹ̀ sílànà kẹta gbọ́dọ̀ mọ̀ tẹ̀lé àfihàn anábíwa muhammad sallallahu alaihi wasallam orí ayé orí alkiyama ní ẹ̀kọ́ ẹ̀sìn rárá rárá wọ́n lá sọ fún wa yìí láti kókó láti mọ́ kọ́ àwọn ọmọ ilẹ́kọ́ ọmọ tó dá sí pé ó rí òbí ó rí bàbá bàbá máa ń lọ mọ́sílásí gbogbogbà ó sì rí ìyá lásìkò rúbá ti tó yóò gbágẹ́ àlàlá yóò ṣàlọ́lá ọmọ ẹ̀sìn ìrákù nítọ́mọ yí rí ní títí tó fi di pé ọmọ fi pọ́dún mẹ́rin ọdún márùn ẹ sọ fún mi àbámọ̀ yí pé ta bá bímọ gbàrà bíyàn bá bímọ tó má lọ gbé ọmọ sí àárín àwọn ẹranko ọmọ yóò ní gbédè yóò sì gbédè àwọn ẹranko torí tí ibi tó dàgbà sí nìyí bẹ́ẹ̀ náà ni tá bá bí ọmọ tí ọmọ wà ní àwùjọ bí tẹ́sìn wà bàbá lẹ́sìn ìyá lẹ́sìn bàbá níwà ìyá náà níwà ìdánwòlúwàbí bẹ láàrin àwọn méjèèjì ẹ sọ fún mi kí ló fẹ́ jáde lára wọn bí ni ìmọ̀lé ti mọ́ kọ́ mọ́ rẹ̀ ní bẹ́ẹ̀ sì ní lóòótọ́ bó dẹ̀dẹ̀ sí pé ẹ̀sìn ń kọ́ ọmọ wa nígbàtà bá dúró táǹkìrùn wọ bá dúró ọmọ rẹ lọ́kùnrin ó wà pẹ̀lú ẹ̀ ẹ̀rì a máa wẹnu ẹ báyìí one count kùránì ó máa wẹnu ẹ a máa ṣe wújẹ́wújẹ́ tó bá dìbí àtáyá jẹ́jẹ́ náà ni yóò mọ̀ sálámọ̀ yóò mọ̀ sálámọ̀ ariwo àwọn ọmọ wa kéékèèké yóò bú náà àgbàlagbà mọ́lẹ̀ mọ́sálásí ò fẹ́ lè fàyà àmín torí wọ́n mọ̀ pé dáadáa so ẹ̀sìn afẹ́sìn kan wọn anábi wa muhammad sallallahu alaihi wasallam anábi ni múrú awladakum bis salah ẹ pa àwọn ọmọ yín láṣẹ pẹ̀lú ìmá kírun wahum abna'u sab nígbàtí wọ́n pọ́mọ ọdún méje wadrubuhum alayha fil ashr tó máa pẹ̀lú mẹ́wàá tí wọ́n kí wọn nínà owó ni kìí ṣe nínà tí ó bẹ̀ wọn lára kìí ṣe nínà tẹ́sí ah arọmọdọ́mọdẹ́ ó mọ̀ rí nínà ẹ̀kọ́ nínà ẹ̀rí nínà tẹ̀kọ́ nínà ìpinisákèsí bẹ́ẹ̀ náà tó máa pẹ̀ ọdún mẹ́wàá bẹ́ẹ̀ náà ọkùnrin obìnrin wọn ò wọn lè sùn ní yàrá kan náà wọn so ọdún méje láti láṣẹ kò mọ̀ kí irun tó dá sí pé àgbàlagbà gan tó ti pé 40 30 gan kò mọ̀ kí ẹ wá sọ fún mi ṣé ẹ̀kọ́ ni ò ní ni wá sí ni ò gbọ́ tó ni so ìgbà wọn láwọn fẹ́ bẹ̀rẹ̀ sí ní máa kọ́ àwọn ọmọ yìí lẹ́kọ̀ọ́ táàfì mọ́ wá pa wọ́n láṣẹ lọ́dún méje a ó ti pé ọmọ ọdún mẹ́fà sọ́dún méje kò tí ìmọ̀ dá ìrun kí láì ṣe pé òun rán létí kò tí ìmọ̀ dá kí tó má ní kíyàn dá nǹkan ṣe o ní pé ọya Abdullahi lọ́kínú go and pray ó sì ṣàlùwàlá inú tó fẹ́ kí ó mọ̀ ó sì kí ètò ẹkó kí kéèkó débé orun wà bẹ̀rẹ̀ sí ṣeré ló rẹ́rìn ló ń fò ló ń fò ó sì pọmọdún mẹ́fà sọmọdún méje ó tọ́ka lórí wípé bàbá yìí ò ṣojúṣe a ṣojúṣe lórí àwọn ọmọ wa tọmọ mùsùlùmí lọ́kùnrin ẹ̀rí bá ti pé six years ó lè jẹ́ ìmáàmù Lagos State tá a bá rí àwọn àgbàlagbà tá a kájú òṣùwọ̀n yẹn lè délú mi àwọn olúwa nílùú òkè nílùú Ọ̀yọ́ nílùú Kwara ìgbèríko ń bẹ sí pé àwọn àgbàlagbà lè mọ́mọ́ fatia pẹ́rẹ́ pẹ́rẹ́ àwọn ọmọ kéékèèké ọmọ wa ìlú mọ́ fatia ká òun náà ni máàmù yóò tò síwájú ni ṣùgbọ́n ọmọ tí a ní kó jẹ́ ìmọ̀ọ́mù ọmọ tí a ní kó mọ́ kírun fáwọn èèyàn kó mọ́ lídì fáwọn èèyàn ẹ́rì pé òbí ó ṣiṣẹ́ lórí ẹ̀ so ọdún méje ọmọ wa ti gbọ́dọ̀ mọ́ kírun so ẹ̀sìn á kọ́ àwọn ọmọ wa ní ẹ̀sìn bẹ́ẹ̀ náà ni ààwẹ̀ á kọ́ wọn eré nínú dáadáa tá a bá lọ́dọ̀ àwọn bàbá wa lẹ́ Yorùbá ni ó sì ṣe dédé tí ń bẹ láàrin àwọn sọ̀hábà láyé ànábì sallallahu alaihi wasallam ẹ̀kọ́ àbáwá tipẹ́tipẹ́ ọmọ sọ àgbàdàyílà àwọn ọlọ́gbà àwọn kéré ní ẹgbà àgbàdà ilá ó dábẹ́ lẹ́yìn àwọn sọ̀hábí àwọn ọmọ wọn ọmọ kéèkèé ọmọ gbà wọn níyànjú kí wọ́n gba àwẹ̀ tó bá tó wá di pé ó ti ń bọ́ sí ọwọ́ rẹ̀ lẹ ibi ah, ti ń dé ibi ti ń dé wọ́n fún wọn ní àwọn nǹkan ṣeré tó mọ̀ fi ṣeré ẹ̀kọ́ ọmọ kékeré lákàrí wọn fún yẹ ẹ̀jẹ́sì wọ́n ní bí ọmọ kékeré bá rí oyin yóò dù kí ni aṣọ tọwẹ́nu aṣọ àkàrà nù so á fún wọn ní tí yóò tún keep lákàrí wọn busy eléyìí lára islamic method of teaching ọ̀nà tí islam gbà gbé kalẹ̀ ká fi ń kọ́ àwọn ọmọ lẹ́kọ̀ọ́ òun ni a sì ní múlé fún pa ah, bá mi àwọn yìí a ń fẹ́ dákù ah, ẹ̀ dákù pàdákù rárá àánú òdè gbà náà àwọn ọmọ ànábì náà mọ́ ń gbà àwọn sàábì náà mọ́ ń gbà torí ó ti kìí ṣe ọmọ tí ó mọ́ àwọn ta ló mọ́ àwọn ọmọ dájí ṣókì lẹ́kùnrẹ́rẹ́ lè sí ìjọsìn ọ̀rọ̀ ìyẹn ni o wàláì ọ̀rọ̀ ìyẹn ni wàláì ọ̀rọ̀ ìyẹn ni kápọ̀ àwọn alẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó ti náà ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀kọ́ ẹ̀sìn Islam òun al-mu'amalat ìbálò bá a ṣe ń bá ara wa lò bá a ṣe ń bá àwọn èèyàn lò bá a ṣe ń bá àwọn nǹkan ìní lò a kọ àwọn ọmọ wa ní ẹ̀kọ́ ọ̀ràn yàn ni kódà àánúwò pọ́n kéré ọmọ rẹ̀ tẹ́kó mọ̀ ìpé alkezbo kí nǹkan funfun ká ní dúdú ni kí nǹkan dúdú ká ní funfun ni haram haram Abdullahi sọ fún mi sọ fún mi mi ní nẹ́ẹ̀ gbà tó bá ti ṣe sọ pé wọ́n ló ṣe mí nílẹ̀ sọ fún mi káfílẹ̀ ìgbà wọn lò tàbá fílẹ̀ ìgbà wọn wò pọ̀lọ́ì wọ́n á rí vílù fún wa wọ́n fi hàn wa àwọn nǹkan míì tó pamọ́ sí wa àbú àdádì àgbàtẹ́ ẹ̀sìnlé ẹ̀lẹ́nìkí máa parọ́ ẹ̀lẹ́nìkí máa parọ́ ẹ̀lẹ́nìkí máa parọ́ àgbàtẹ́ ẹ̀sìnlé tó bí ń pa mí dóòmù ti jẹun ebí kan tó ń pa mí sí ni ẹmọ á lọ sínú ṣùgbọ́n táwọn náà bá ti wà ẹgẹ́ bí sójà bá fáwọn ọmọ wá wọ́n á fi sínú tó ti yí so muamalat ìbálòwà pẹ̀lú àwọn ọmọ káṣọ àwọ oníjẹni tó ń parọ́ a ní fi rọ́ ṣeré a ní fi rọ́ ṣàwàdà kéta kò gbọ́dọ̀ jẹ́ táwọn ọmọ kọ lára wa tẹ́mbẹ̀lẹ́kún ìmọ̀ sọ̀rọ̀ èèyàn lẹ́yìn àwọn ọmọ wa ń gbọ́ ọmọdé wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ó gbogbo àwọn wàyí aṣọ gbà kí ìgbà tàbá rí pé àwọn wá fẹ́ kọjá àlà á pè wọn sákèèsí yìí ó fẹ́ mú nǹkan nìkan wáwọ̀ ẹ̀sìn islam ò fẹ́ anábíwá muhammad islam anábí ò fẹ́ má ṣe bẹ́ẹ̀ mùsùlùmí ni ẹ má dánwò ní tó bá fẹ́ sọ fún mi tí má ní máa fún ẹ má mú nǹkan nìkan ọ̀pọ̀lọpọ̀ wa àìṣà kíyèsí ilé táwọn ọmọ wa bá ń ṣe dáadáa inú wọn mọ̀ dùn tó máa ń ṣe tí ọmọdúnbèlò wá ní Aisha ẹwà ń pariwo ẹwà ń ṣe ọmọdúnbèlò wá ní no kú rí bẹ́ẹ̀ lóòtọ́ kò lẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run fún tó ṣe torí pé kò ti bàlágà ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ a gbọ́dọ̀ rí wípé a kọ̀rẹ́tẹ̀ a bá wí gan tó bá pọ̀kátà ká bá wí ká discipline lẹ́yìn tí kò ní bẹ́ lára anábíwá Muhammad sallallahu alaihi wasallam Anas bin Malik kanú àwọn sọ̀hábà ni òun ló gba àdífì yíwá ó ní ìkọ́nà àwọn ọmọ alì Hassan wọ́n gbé èso dìbídùn zakat wá zakat wọ́n yọ wọ́n yọ fánàbí kánàbí àwọn fún àwọn mùsùlùmí ẹ pé haramu ni fánàbí sallallahu alaihi wasallam kò kí ń gba zaka kì í jẹ́ kò gbọ́dọ̀ jẹ́ òun àtàwọn mọ̀lẹ́bí rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ haramu ni fún wọn kó wọ́n jẹ zaka tó ti yé náà wọ́n wá gbé zakat wá ẹni yíyọ zakat wá gbé wá fánàbí zakat èmi lélẹ́ yìí o ìkan náà ọmọ Ali Hassan ó bá débẹ̀ ó bá mú kan ó bá fi sẹ́nu ó rákò débẹ̀ ni wọ́n ikere ni ó bá fi sẹ́nu anábì búkà búkà pọ́sítà pọ́sítà ó ìgbálẹ́nu ẹni kí ló fà á tó ní pé mọ̀lẹ́bí anábì ni haram ni fún mọ̀lẹ́bí anábì kó débi zakat ẹ̀kọ́ nìyẹn fún wa pé táwọn ọmọ wa bá fẹ́ ṣe wọ́n fẹ́ gbégbèsè kan tí ò da tó tako ẹ̀sìn àbótako ìjọmọlúàbí a gbọ́dọ̀ gbà fún wọn ayébẹ̀ pé ah, kò sí ọkọ̀ mọ́íkéré ni náà mọ́íkéré ni mọ́íkéré ni òun lẹ́wàá ránṣẹ́ yóò wà gbéjì káàkiri ẹ̀rì ilé kẹrin ilé karùn-ún ah, yà rẹ̀ sí lé ni yà mí bẹ́lẹ̀ láìwọ kankan torípójọmọ kékeré rárá Yorùbá ní tọmọdé láàfin wọn tàgbàlagbà kò dáa mú kò dáa mùsùlùmí èṣe bẹ́ẹ̀ so a rí pé in tí ò bá ti dá táwọn ọmọ yìí bá fẹ́ ṣe é àwa a gbìyànjú láti lé wọn sá kúrò níbẹ̀ a lé wọn sá kúrò níbẹ̀ nínú àwọn ojúṣe wa nìyí ẹ̀rí so ní ṣókí àwọn tó jẹ́ àwọn ẹ̀kọ́ ẹ̀sìn a kọ́ wọn ẹ̀kọ́ tàlìkìyàmọ̀ lélẹ́yìn tọ́lọ́wọ́n ó bí wá tó sì bí àwọn ọmọ yìí náà ẹlẹ́ẹ̀kejì ó ní ẹ̀kọ́ tilé ayé ẹ̀kọ́ tilé ayé àǹfààní rẹ̀ ní ókè kí lọ mú tara rẹ̀ jẹ nítọ́mọ́ fẹ́ jẹ ulẹ̀kọ́ tilé ayé tàà bá ń sọ àwọn ìwà ẹ̀sìn ní kìí tilé ayé kí lọ mọ́ fẹ́ tara rẹ̀ jẹ Islam oníṣẹ́ mẹkáníkì kan tó fẹ́ gbẹ ẹni tí ó kàwé láwùjọ nígbàtẹ́lẹ̀ yóò wálé ayé ni lẹ́mí àwọn ènìyàn a ti gbàgbé pé ìwé kọ́ la fi dé alárísìkí la fi dolówó mélòó mélòó lẹni tí ó kàwé tó sì ṣiṣẹ́ lábẹ́ tí ẹ̀mí lẹni tí ó kàwé tó dẹ̀ ń kọ̀ntró àwọn tó kàwé wọ́n sọ̀rọ̀ àbá kan ọlọ́run bu ní owó pọ̀ tó bá kọlù fóònù ẹ̀ tó bá kọlù fóònù ẹ̀ báyìí pé ẹnìkan kọlù bàbá yóò mọ́ masters wọ́n ṣẹ̀ pé ni dákùn tání onáfíà ò ẹni ọ̀wá ẹni lè ṣe sálárì fẹ́ni yìí kò sí mọ́ nọ́mbà tó kọlù rẹ̀ ọlọ́run sì bù ní owó Allahu Akbar táàbà darí àwọn ọmọ wa ká darí wọn síbi tí yóò wúlò fún wọn bí ìwé bí ìkéwú bákanáà bí iṣẹ́ kíkọ́ ó pàtàkì jù ká wá kíkà gidi fáwọn ọmọ wa Yorùbá ní ọwọ́ tó bá dilẹ̀ o lè ṣú mọ́ ń lò ẹ̀rí tọwọ́ bá dilẹ̀ ọmọ orúwàkíwà kò kàwé kò kéwú kò ṣe gíní ilẹ̀ yóò dúwàkíwà yóò wà wọn nà míì tí ó fi jẹun so ká darí àwọn ọmọ wa síbi tó dáa náà látẹ̀rẹ ẹ̀kọ́ ẹ̀sìn tó ń bẹ lára wa tó sì ń bẹ lára àwọn ọmọ wa náà ibi tá wà darí wọn sí yìí àmọ́ àwọn ọmọ wọn lo ẹ̀kọ́ ẹ̀sìn tá ń kọ́ wọn èyí tó bá rújú wọn fi mọ̀ torí pé ẹgbà ìṣàlàyé lẹ́ẹ̀kan ẹni ta ní kó kíni lẹ́yìn ni ẹ̀gún ló fi sọ́wọ́ tíṣà míì àbí skul míì ta fẹ́ kọ́mọ́kó ṣe lọ kàwé kí ó tún lékún oríire táwọn fún nítẹ̀kọ́ ẹ̀sìn ní nílé a mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ míì wà tó dá pé ìwà páńlé ìdàlúrú ìbákanjẹ́ tí ń bẹ lára wọn yìí iléèwé ni wọ́n ti kọ́ iléèwé ni wọ́n láì ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà ọmọ ọlọ́wọ́ bẹ́ẹ̀ so olùbíjá sí pé mùsùlùmí a nítorí ọmọ yìí tí ń kàwé ọmọ yìí tí ń kéwú ọmọ yìí tí ń kọ́ṣẹ́ a wà fi àwọn ọmọ lẹ̀bẹ̀ torí pé mélòmélò ni ọ̀gá ọ̀gá iléeṣẹ́ àwọn àṣàkáṣà àwọn ọ̀rọ̀kọ́rọ̀ ni wọ́n mọ́ sọ mẹ́nà àwọn akọ irọ́ ni tó bá ti mọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ sára gbogbo tó ti kọ́ fún tó ti kọ́ mọ̀ yìí yóò bàjẹ́ nínú ọ̀rọ̀ ẹ̀sìn ibi láti rí pé níbi kan mọ́ kọ́ṣẹ́ àdánwò bẹ́ẹ̀mẹ̀ níbi kan mọ́ kàwé àdánwò bẹ́ẹ̀mẹ̀ kọmọ kéwú àdánwò bẹ́ẹ̀mẹ̀ ilé kéwú ní kó lọ lóòótọ́ kó lọ lè kéwú kó ráǹfààní tẹ̀sìn talqiyama àti tayé níbẹ̀ pí tó bá ti ẹ̀parí tán òkè ẹ̀ ó ń kọ́ àwọn èèyàn ní ẹ̀kọ́ kéwú tó dáa ni ṣùgbọ́n nínú ìbànújẹ́ òun náà ni wípé ọmọ tàà ní kó lọ sí ilé kéwú nígbà tí ó bá lọ tí ó bá dé ẹ̀sìn kò ní mú dé ní máa ń báyàn nínú jẹ́ gan ilé ìwé tó dá sí pé ọ̀rọ̀ ilé ayé ló gbọ́mọ lọ bí ó lọ ṣe economics ó lọ ṣe engineering náà ń gbógun jáàbù ti àwọn ọmọ kódà inú mọ́ ọrùn àfáà mi ẹ̀wọ́ anìkọ́ adàmù ní borí báyìí tó bá ti ní fìlà fìlà dá ẹ̀hẹ́ fìlà irú àwọn ilé kí ó bẹ̀rẹ̀ àìfọmọ́ síbẹ̀ o ojúṣe wo òbí ni nípínlẹ̀ òbí ló yẹ kó kọ́mọ ní kéwú òbí ló yẹ kó kọ́mọ lẹ́sìn àìmọ́ wa ló gbà á ok bá mi kọ́ tábàlì kọ́ fúnra wa nígbà nílé táyé sí wa fún wa tí ò bá sáyè

àbáfà tó sọ wípé ẹ̀ẹ́náfílà tó ń bẹ inú omi lẹ́ti máa yan ẹkàsẹ̀kan sókè ẹ̀sì ní òwò ni ṣẹ́rí tó mọ̀ yẹn náà so eléyìí agbọ́dọ̀ ṣàkíyèsí dáadáa tọ́wọ́n pẹ̀ ń lọ lékéwù irú lékéwù ló ń lọ ó ń lọ léèwé iléèwé wo ló ń lọ iléèwé lọmọ ó ti lọ àwọn tá àkọ ní ẹ skul yẹn skul yẹn dágàn wọ́n dáadáa dó wọn kí kọ́ Islam study náà but ìyẹn ò ṣe ní oṣe ọkàn ní kan ma ṣe báìbù dẹ́dẹ̀ díẹ̀ ní ní oṣe kankaná ìwé ẹ̀gọ́n mú láìkì jù a subhanallah tó bá mọ̀ wítán kí ni ó fi lò ẹ̀sìn ni ó fi lò ẹ̀sìn ni ó fi lò àwọn ojúṣe wa nìyí lórí àwọn ọmọ wa a kọ́ wọn ní ẹ̀kọ́ ìtìgbàgbọ́ a kọ́ wọn ní ẹ̀kọ́ tẹ̀sìn a kọ́ wọn ní ẹ̀kọ́ ìbálò láàrin ara wọn síra wọn láàrin wa sí wọn àtàwọn ẹlòmí àtàwọn nǹkan míì tí ò lẹ́ni nínú àwọn tó ọlọ́run bá dá akọ àwọn aláwọ̀ ẹ̀kọ́ yìí ìlànà bí wa Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹnikẹ́ni tó bá mójútó ọmọbìnrin méjì hatta tablugha ó kọ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀sìn títí táwọn ọmọ yìí fi wá bàlágà débi pé ó tún fi ọmọ yìí lọ́kọ anábìnrin tẹ́ni kò sí nǹkan tí ó kan ẹni yìí nínú ìyà Ọlọ́run illa tahillata

ṣùgbọ́n àdíwọ̀ náà bá ní a kọjá wọ́n ah, lágbàbí kọjá ìmọ̀lẹ́ka ah, ẹ ti kọjá mẹ́ subhanallah bẹ̀lá wọn kó kọjá mẹ́ wọ́n já sínú ẹ̀ wọ́n rá sínú ẹ̀ náà nù so àti rí èrè lára ọmọ hmm. wallahi kìí ṣe iṣẹ́ ọjọ́ kan àbí iṣẹ́ òru kan ó bùkátà fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ àti ọ̀pọ̀lọpọ̀ ìlànà táfìrì wọn kọ́lọ̀kọ́ jogún ẹ̀ wa ẹ a mọ̀ gbọ́ olè olè olè olè olè ó ma àwọn èèyàn kan náà ni wọ́n iṣẹ́ ọmọ àlùjọ̀nú wọn sì dábọ́ láti sánà àwọn èèyàn kan náà ló wọn kò dẹ̀ tó fà á tó dé bá yóò kúrò gbogbo àwọn tó jẹ́ lórí fún wa tí wọ́n ṣe déédé pẹ̀lú wa ọmọ àwọn èèyàn kan náà ni wọ́n ọmọ àwọn èèyàn kan náà ni kì í ṣe ọmọ àlùjọnù wọn ò jábá láti sánmọ́ ní àdúgbò wa lọ́hùn tó má bẹ̀rẹ̀ ìjàmbá ilé ara wọn báyìí wọ́n sì gbogbo mọ́tò tó wà ní títì pátá wọ́n sì fọ́ wọ́n fọ́ windscreen gbogbo side mirror wọ́n sì bàjẹ́ ọmọ kan náà nìyẹn náà àbí kì í ṣe ọmọ náà ni wọ́n lóbi ṣíkà wá sọ yí pé tọ́ àwọn òbí sì gbìyànjú rárá òbí ó gbìyànjú trúpọ́ náà bá kìí tó bẹ́ẹ̀ ọ̀nà bá kìí tó bẹ́ẹ̀ ní tá bá sí lórí àwọn ọmọ wa òun náà ni àwọn náà ó késo rẹ̀ lára wọn ẹkọ̀ kan lọ́nà ma fi ṣọlá ní ma fi ṣagbára kó dá sí wípé ká mú kan mọ́ ìkejì kó mọ́ di méjì ẹgẹ́bìtà anábíwa anábíwa anábíwa náà alẹ́ sọ́lá

ó takò bàbẹ́ ó kẹ́yìn sí bàbẹ́ rẹ̀ eléyìí ó wọ́n tá bá wò dáadáa ó wọ́n nítọ́lọ̀ máa ń ṣe ní pé bá a bá ṣe rí àwọn ọmọ wa bẹ́ẹ̀ láàṣì bá ọlọ́run wá sọ fún Al-Qur'an Al-Karim Quran chapter 6 verse 6 Surat At-Tahrim ọlọ́run ya ayyuhal ladhina amanu ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdòdó qu anfusakum ẹ dáàbò bo ara yín kúrò níbi iná wa ahlikum àti àwọn ará ilé yín ó bẹ́ẹ̀ lórí àwọn ọmọ wa àti àwọn ìyàwó wa bó láṣì dáàbòbò wọn kúrò níbi iná ń bẹ nínú mùsùlùmí látara ọmọ yóò dẹni náà o látara ọmọ yóò dẹni náà o látara ìyàwó yóò dẹni náà o látara ọkọ yóò dẹni náà o ó sì ń kírun sì gbáwẹ̀ tó ká ṣọ́ àwọn ọmọ wa dáadáa bọ́n ṣe wá wọn ò sọ̀rọ̀

ibi ẹ̀kọ́ láti mọ́ bẹ̀rẹ̀ wàláì tàbáfẹ́ bẹ̀rẹ̀ lóòtọ́ inú yàrá láti bẹ̀rẹ̀ inú yàrá ni ó lè fẹ́ pẹ́ lójú wa kò pẹ́ tí wọ́n lókè ẹ̀lọ hádánù àtúnṣe olè wa lókè hmm, abàdà ọlọ́ọ̀bò tó bẹ̀ ilẹ̀ ni ó ti mọ́ wá tí change ìyàwó mi náà gba change lára mi sí dáadáa sófin ọlọ́run àwọn ọmọ ẹ̀rọ mi náà gba change àá ah, oníkàlùkù wa bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ tábà padà wá bọ́ síta àwùjọ náà ó ti ń tọ́ra wà yìí náà ni kìí ṣe ilé àti òpó iná náà pè ní kìíní àwọn ọ̀yẹ́ kọ́ àwọn èèyàn àwọn èèyàn náà ni tá ń gbé bẹ̀ náà ni ibi tá ti mọ́ rí change nìyẹn kamatakunu yóò wá bẹ́ẹ̀ náà ni láti òkè okay sojúṣe wa ní lórí àwọn ọmọ wa níwọ̀n bá àsìkò díẹ̀ náà ẹ wá rí ojúṣe ọmọ lórí òbí yẹn ni ọmọ tí ó bí òbí sanpá ó sansẹ̀ lórí ọmọ ó dáàmú gan ó dáàmú gan wallahi àti rí ọmọ kékeré kọ́ ọlọ́n kó fún wa ṣe yẹn àwọn afáàfin mọ́ sọ pé tó bá ti mọ̀ yí pé òun ò lè bímọ àbí wá fún mọ́ pé òun ò lè tọ́mọ kó mọ́ ò lè bímọ dandakọ́ ní ká bímọ ọgbọ́n dandan ní ká tọ́mọ tábábí ẹgbọ́ yìí dandakọ́ ní ká bí ọmọ àmọ́ dandan ní ká tọ́ ọmọ tábábí ká fọmọ ẹlẹ́tọ́ ẹ̀ dandan sì kọ́ ní ká níyàwó ṣùgbọ́n dandan ní ká fún ìyàwó ní ẹ̀tọ́ ẹ̀ tàbá ti bá mọ̀ pé ah, mi ò ráyè àti ah, ẹ̀ ah, ó bá ti ráyé gbò yẹn mọ́wùlẹ̀ mímọ̀ torí pé ọjọ́ wájú yóò kòrò kọ́lọ̀mọ́dé kò kòrò fún ní kálùkù wáwọ̀ ọjọ́ wájú ó kòrò tí yẹn bá bí ọmọ kalẹ̀ tí ó bí lóòtọ́ anábì sọ fún wáyé pé tazawwaju alwaludu alwadudu anábì ní ẹ fẹ́ àwọn obìnrin ẹ̀rí alwaludu tó lè bímọ alwadudu tẹ́ni fi ara yín fa inni mukathir bikum al-yawma al-qiyamah torí pé pẹ̀lú ìpọ̀ yín òun ni máa fi fi yín yangàn lọ́jọ́ alìkìyàmọ̀ kìí ṣe àwọn ọmọ rárá àwọn ọmọ tẹ́sìn jókòó lára wọn lànàbì ń sọ ọmọ tí yàn bí tí wọ́n fún lẹ́kọ̀ọ́ ẹ̀sìn tó sì gbẹ̀kọ́ ẹ̀sìn ẹ̀rí àbí ìkọ́ ló pọ̀ lásìkò tá a wà yìí àkọ́ ọgbà kéré ọmọ tí yàn máa bí tí ò ní réyàn kọ òun ló wà ló pọ̀ jù 99% àwọn ọmọ nísìnyí àbí ìkọni ká bí wọn kalẹ̀ ká mọ́ kọ wọn àkọ́ọ̀gbà kéré ká kọ wọn lẹ́kọ̀ọ́ mọ́ gbà ó kéré nínú àwọn ọmọ ṣe léyìí nínú ojúṣe wa ní gẹ́gẹ́ bí òbí o ẹ wá rí ojúṣe òbí lórí ọmọ àwátá jẹ́ ọmọ gbogbo ẹni tí bá ń jẹ́ òbí ọmọ náà lòun náà lọ́dọ̀ àwọn ara wọn ẹni tó ti bímọ ọmọ lòun náà lọ́dọ̀ àwọn tó bí tètíyé bákan náà sì nìyí ẹni tó bímọ bàbá tó ni òbí lòun náà bó ṣe jó bí yẹn náà ọmọ náà ni àwa a wá jẹ́ ọmọ ojúṣe wa lórí àwọn òbí wa òun náà tóbi gẹ́gẹ́ bójúṣe wa ṣe tóbi lọ́rọ̀ àwọn òbí wa táà bá ń sọ nípa ọmọ ta lọmọ tó dá sí pé yóò ṣe ta ní òbí tá ṣe ojúṣe fún alìwàlìdẹ́ẹ̀nì wálídù wọ́n mọ̀ pé ń bàbá ẹ̀rì ìgbà méṣì nìyí wọ́n mọ̀ pé bàbá àti ìyá ní wálídù àbí kí wọ́n separate kan ní wálídù àti wálídátù àbí kí wọ́n ní wálídáàni bàbá àti ìyá méjèèjì ta ni bàbá rẹ̀ ta ni ìyá rẹ̀ gbogbo ẹnikẹ́ni tó bá já sí wípé àtàrà wọn láti jáde àtàrà wọn òun ni a ti jáde àwọn ẹni wọ̀nyí ká tó jáde lára wọn iyìgì ń bẹ láàrin wọn iyìgì ẹ̀sìn Islam iyìgì Sharia, arákùnrin yìí tá ń pè bàbá wa àtàrábìnrin tá ń pè ní ìyá wa àwọn méjèèjì bàbá ìyá wa ó yànda fún arákùnrin yìí kó fi ṣe ìyàwó ni wọ́n mọ́tò mọ́ rẹ ní gẹ́gẹ́ bí bàbá rẹ̀ ṣùgbọ́n tó bá dá sí wípé bó ṣe wáyé nínú àwọn àṣàkáṣà tí ń ṣẹlẹ̀ láwùjọ ni wọ́n kìrà mọ́ ìlàbẹ̀ bíríjì wọ́n fúnra wọn lóyún àyíbẹ̀ tí ẹ̀kọ́ ni wọ́n bára wọn kọ́ọ̀tì ara wọn títí tí wọ́n ṣe kọ́ṣìp títí wọ́n bá kọ́ọ̀tì wọ́n bá fún lóyún lóyún bá wọ́ náwà ìṣẹ̀ wá lọ tọrọ lọ́dọ̀ bàbá bàbá obìnrin yẹn irú ẹniyẹn kìí ṣe bàbá rẹ̀ o ẹniyẹn kọ́ là ń sọ yí pé kí káṣe dáadáa sí ẹniyẹn kọ́ anábíwa muhammad sallallahu alaihi wasallam oní man áhàrọ́ bèmọ̀rá àti olẹ́nikẹ́ni tó bá fi lè ṣe ṣìnà pẹ̀lóbìnrin kan hurratin aw amatin pẹ̀lóbìnrin yìí jẹ́ ẹrú lóbìnrin àbójọmọlúwàbí lóbìnrin fawaladat ó wá bímọ la yarith wala yurath ọmọ yìí ní jogún arákùnrin bẹ́ẹ̀ torí pé ọmọ yìí sárakùnrin yìí bànú náà ò sí ìjẹ́ ọmọ ò sí láàrin wọn arákùnrin yẹn sọmọ yìí òbúbà ò sí ìjẹ́ bàbá kò sí láàrin wọn kí sì nìkan náà nǹkan kékeré náà ni nǹkan kékeré akílù nìka iyìgì ìtakókò yìí ní gbọ́dọ̀ jókòó à ń ọ̀dọ́ àwọn mọ̀ ní girlfriend ó mọ̀ ní kíní mọ́ kóra rẹ̀ sí wàhálà iye ogun ọdún a máa lọwọ lọ́wọ́ ká mọ́ wa sí wàhálà ẹlẹ́mí ti ṣe 10 20 years ago ló ẹ̀ṣẹ̀ ń gbọ́ àlàyé lórí ẹ̀ ah! kò sí sọ síta fẹ́ gan so n tó fi tẹ́lẹ̀ yóò tàbí kóra sínú ìyọnu báyìí inú wàhálà báyìí láìsí bàbá rẹ̀ yẹ̀ndà fún wa ẹ̀ṣẹ̀ ńlá ní inú ẹ̀sìn Islam ẹ̀rì náà ṣùgbọ́n tó bọ́dá sí pé àtàrà ìjáde à wá bèèrè o tẹ́rẹ nìkan ní ṣe ó bèèrè bàbá mi ṣe ẹ̀ṣẹ́ akídù mọ́ ẹ mọ̀ bèèrè <laughs> ọ̀pọ̀ bèèrè tí ó sáfà níbẹ̀ fún yín in tó dúlàkùn tàṣókùn tẹ bá béèrè mí tẹ bá fi lè bábáì àbà ìrìn yẹ bẹ́ ṣe bá ṣe rárá lọ yìí sí bá mi ìyá mi bá ṣe bára wá lọ nìyẹ tó bá lọ béèrè ah, bá rẹ̀ ní ah, ìtàn tó fẹ́ gbọ́ ìtàn ńlá ní tó ṣẹlẹ̀ nígbà tí mo wà ní skúù táwọn primary school ìyá rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ̀ gan mo kàn kí mọ́lẹ̀ ní lábá fún lóyún òun láfi bí ọjọ́ náà ìyá ti kúrẹ̀ yẹn sínú gíní ìdàmúdàmú mọ́ àìbèrè irú nǹkan báyìí náà ẹni tó bá ti wá jẹ́ ìyá wa bàbá wa wọ́n á ṣe ojúṣe fún wa á ojúṣe tó pọ̀ àbí á ṣe ojúṣe fún wọn tó pọ̀ gẹ́gẹ́ báwọn náà ṣe ṣe ojúṣe fún wa nígbà tí a ọmọ ní abẹ́ wọn ìṣe ojúṣe ká ṣe ẹ̀tọ́ fún àwọn òbí wa bẹ́rù rùhùmẹ́ bẹ́rù rùhùmẹ́ òun ni kí a sọ ọ̀rọ̀ dáadáa sí wọn ìwà dáadáa ká fi bá wọn lò ká mú nínú dúkìá wa ká fi ṣe dáadáa sí wọn ìtànpé ní bí olùlùwà lè dé nìlú yìí ṣe dáadáa sóbi ilé ìtawà sọ yìí ó wá tóbi púpọ̀ ó tóbi gá débi pé ìpínlẹ̀ tán pè ní àrọ́hìn okùn ẹbí ni okùn ẹbí rọ́hìn ìbẹ̀rẹ̀ lọ́wọ́ bá ti yọ arahman rahim okùn ẹbí ìkẹ́ ẹni bá fi lè gé okùn ẹbí ó ti gẹ́ra rẹ̀ kúrò nínú ìkẹ́ ọlọ́run anábíwá muhammad sallallahu alaihi wasallam ó ní arahim okùn ẹbí tààrí mu'allaqa bil arsh ọlọ́run ọba súnmọ́ abẹ́ arashi rẹ̀ ni fàmọ́ kọ̀tọ́ àhá ẹni bá fi lè gé kọ̀tọ́ Allah ọlọ́run ó gẹ́ ni kúrò lára gbìnì pé ọlọ́run ọba yóò dẹni inú kò sádùá tó tọrọ ọlọ́run ọba onígbàdùá rẹ̀ kò ní ríkì ọlọ́run kò ní rí dùnú ọlọ́run ìpínlẹ̀ okùn ẹbí gangan táàfìmọ́ pé a darapọ̀ mọ́ fámílì yìí àwọn òbí wa méjèèjì ni ló dá sí pé ìdàkejì hukukul walidaini òun ni tó bá ti pè ní al'ain ẹ̀kú ìtumẹ̀ òun ni ìyapa sí àwọn òbí wa ká má fún wọn lẹ́tọ̀ wọn tá a bá wá lọ wò ó ìgbà míì tọ́lọ̀n bá ṣòfin a máa yí padà nígbà míì nínú àwọn òfin tó dá sí pé láti ìgbà tọ́lọ̀un ti gbé kalẹ̀ ọlọ́run ọbọ̀ òyí padà nínú gbogbo àwọn tíra bẹ́ẹ̀ sì ni kò yí padà náà al-Qur'an tó túnmọ̀ sí pé tálíkì àmọ́ fi dé ọlọ́wọ́n bó yí padà òun náà ni kí ni huququl walidayn ìṣí dáadáa sóbi ẹni méjèèjì ìbẹ̀ nínú báìbù ìbẹ̀ nínú tọ́ra ìbẹ̀ nínú àwọn sẹ́tọ́lọ́ tó wà bùfọ́ Kùránì ẹ̀rì kódà nínú àwọn dọ́lọ́wọ́n bá kul atlu sọ fún wọn kí n ka fún yín ma harrama rabbukum alaykum kí n ka fún yín tọ́lọ́ ọba tó ṣe ní èèwọ̀ fún yín wá bẹ̀rẹ̀ sí ní kalọ̀ number one alla tushriku billah ẹ má bá Ọlọ́run bá wá orogún alla tushriku billah ẹ má bá Ọlọ́run bá wá orogún ẹlẹ́ẹ̀kejì wa bil walidayni ihsana ká ṣe dáadáa orígun kan ni nínú orígun ìjọsìn nínú ẹ̀sìn Islam kódà ọlọ́run ọba ó gbé sí ẹ̀tọ́ ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn ẹ̀tọ́ tọlọ́run àti tànábì sallallahu alaihi wasallam ẹ̀tọ́ tòbí ló tún kù àwọn àfá àwọn tí wọ́n kọ́ wa ń kéwú tààdà wọn di àfá àwọn teacher àwọn tí wọ́n kọ́ wa níwé tààdì engineers tààdì gbogbo tààdì àwọn ẹni wọ̀nyí ẹ̀tọ́ tí wọ́n nígbà lọ́wọ́ wa kò dàbí tàwọn òbí wa o àṣàkáṣà ni bẹ́ẹ̀ sì ni ìsọkúsọ ni káfà mọ́ sọ wípé èmi mo kọ́ ẹgẹ́ mo lórí jòbí rẹ lọ ẹ̀sùn gbélẹ̀ mẹ́wọ̀n afá kan gbọ́dọ̀ dánwò kò gbọ́dọ̀ dánwò wọ́n láì kò gbọ́dọ̀ dánwò bọ́tọ́ wá wa wọ́n tóbi púpọ̀ ni Jordan àwọn àfáà tó dá sí wípé wọn ò rí àwọn èèyàn nílànà tó dáa ó máa ń bá àwọn ọmọ kéwù rẹ̀ sọ̀rọ̀ ta ni nínú yí tí ó lọ láàrin ìṣẹ́jú àyá tí ó gbé orí bàbá rẹ̀ wá nìkan bá náwọ́ toró mọ ipò táfà wà ipò jákùjákù tí èpè tọ́lọ́run ọlọ́run bó ni kéwù ni ni akámọbi tí àwọn ọmọ ó ó pàtàkì láàrin ìṣẹ́jú àyá ọmọ ń lọ lóò tó sì gbórí bàbá rẹ̀ dé kò fẹ́ ya pasáfà la ilaha illallah wallahi ẹ̀ṣẹ̀ bí yàn bá ṣe òbí rẹ̀ tóbi rẹ̀ fi wá kú láì sí àti wà dánà rẹ̀ bákan méjì ni òun ó ti mọ̀ bó ṣe lẹ̀ kó kírun tó kó gbá ẹ̀tọ́ rẹ̀ tó ní ẹ̀tọ́ òsì láyé mọ́ tẹ́ni tó ní ẹ̀tọ́ bá sì sí láyé mọ́ àti lè tọ́nà bá dáríjì wa kò tí tó kágbọ́yé bọ́nà bá kò tí tó ló já sí pé ẹni tó wó tó bú ànábì Muhammad sallallahu alaihi wasallam àtẹni tó bú Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ làwọn méjèèjì ẹ̀ṣẹ̀ lánàá kó sí ṣùgbọ́n tó bú Ọlọ́run tó wọ́n dákun dáríjì mi astaghfirullah astaghfirullah ọlọ́run dáríjì ó ti tánà rẹ̀

lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí èṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ ilé ayé kò yọ́nú sọ́mọ́ òbí yìí àbí ọmọ yìí àti ríkẹ ọlọ́run bákan méjì ni ó wọláì bákan méjì ni ó tábálọ́ oní alkùnrin alkẹrì àdìtọ́lọ́run bá ti ń fi òfin allah ta'budu illa iya ọlọ́run bá ní òun ti ṣòfin qada ó ṣòfin ìbẹ̀ nínú sharia ìbẹ̀ nínú quran ìbẹ̀ nínú sunna qada àdámọ́tọ́lọ́run tó dáwà mọ́ a gbọ́dọ̀ sẹ́ni kankan illa iya qadahu méjì ló wà alqadahu alqawni àti alqadahu àtẹni tó gbà pé mùsùlùmí lòun àti kèfèrí tábà tọrọ àdúrà ànàwọ́ sókè kí ló dé wọ́n tó ń sin òṣà bí òkúta ilé ń bọ ó ṣe náwọ́ ẹ̀rẹ́ kó dájú ọwọ́ àtẹ́lẹwọ́ rẹ̀ kó dájú ẹ̀kọ́ òṣà dákùn gbàdúrà ní irọ́ òkè náà ni àdámọ́ ni kásìn ọlọ́run lọ́kàn ṣoṣo ilé ìsìlẹ̀ ọlọ́run tó bá wa gbé nígbà tó dá ànábì wa Ádámù salatu wassalam aya bẹ̀rẹ̀ náà al-Qur'an tó tọ́ka sí ẹlẹ́ẹ̀kejì níbi kọ̀dọ́ ni kọ̀dọ́ al-qada wa shar'i orin tọ́lọ́wọ́ ọba tó ṣe lófin náà al-Qur'an tó ṣe nínú súnnà a gbọ́dọ̀ tẹ̀lé ọlọ́ni wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́ni ohun ti ṣòfin pí a gbọ́dọ̀ sí ẹni kankan kàfún wọn lọ́wọ́ Allah wa bil walidayni ihsana wa bil walidayni al ha ad al'ahadu kí náà ń pè bẹ́ẹ̀ yẹn ni pé in tá ń pè ló bí inú ẹ̀sìn yẹn la fi ń ṣàlàyé fún alẹ́ ẹ̀kan ká mọ bá ṣe mọ bá ara wa lò ẹlòmí ẹni tó ń pè lóbi kìí ṣòbí ẹni tó ń lára ń tọ́lọ́run ọba fi yin arákùnrin Lukmanu Lukmanu yìí ṣànábí ọlọ́run kìí ṣànábí ọlọ́run nínú àwọn ẹni rí dáadáa ni mùsùlùmí ni nígbà tó bọ́mọ̀ ìsọ̀rọ̀ ní tó fi bọ́mọ̀ ìsọ̀rọ̀ náà nìyàn ọwà sọ́yìn alẹ́ insana bi walidayhi a ti ṣe wáàsí a ti ṣe òfin ìkìlọ̀ mọ́jẹ̀mú láíláí a inú ramadan báyìí múmbàrí rẹ̀ ìpele mẹ́ta ní máa ń ní ogun o ó ní àmì ogun kejì ó ní àmì ogun kẹta ó ní àmì àwọn sọ́bà wá ń bèèrè pé ó ń ṣe àmì àmì àmì kí ló dé ṣẹlá Muhammad sallallahu alaihi wasallam ó wá ní Jibril ló wá bọ́ òun ó wá ń ṣépè àdúrà kọ́ ó ń ṣépè dúrásí pé àtẹ́pè àtàdúrà méjèèjì ni máa ń ṣe àmì sí kí ọlọ́ngbà ó ní rọ́gìmọ̀ àǹfọ́ rọ́jìlìn kọ́lọ̀wọ̀n ọba kó fi mọ́ arákùnrin kan gbólẹ̀ kọ́lọ̀wọ̀n kó yẹ̀yẹ́ man adaraka àbáwáyì ó bá àwọn òbí rẹ̀ láyé kò wá wá aljanna látara wọn ọlọ́lọ́wọ́n ọba yóò fi gbogbo alhamdulillah àtọ́bí wá ṣe wà láyé kọ́lọ̀wọ̀n bá fún wọn ní àlàáfíà o ọlọ́mà ṣàlékún ẹ̀mí gbò fún wọn kátara wọn káwàl jẹ́nà o kátara wọn káwàl jẹ́nà o tàbá wá ń sọ òbí aṣọ fún ọra wa lókùngbà tí ṣẹ̀ríyàn ìlànà tẹ̀sìn ó ti jókòó pé òbí wa ni a wá ní àwọn ojúṣe tá a ṣe lé wọn lórí òbí tá ń sọ yìí tó bá jẹ́ mùsùlùmí kágbọ́yé tóbi bá jẹ́ mùsùlùmí ojúṣe tá ṣe lórí òbí ó tún di méjì tí è bá ṣe mùsùlùmí tó jẹ́ kéfèrí bóyá àwọn méjèèjì nasarani ni wọ́n christian ni wọ́n àbí abọ́rìbọ̀pẹ̀ ni wọ́n pé tí è ṣe mùsùlùmí rárárárá àbú mulhidan wọ́n tẹ̀ ní òjò ìsọ́lọ́run kò sí kankan kò sí kankan ẹgbẹ́ bí mi wèrè òbí mi mọ́ndẹ́lẹ́mù yẹn eléyìí láàrin wọn sọ́lọ́run ni tó ti yé ipòbí wa kìí ṣe mùsùlùmí yíyẹ ṣe excuse kìí ṣe àwíjàre táàfin ní fún wọn ní ẹ̀tọ́ ẹ̀tọ́ lé ayé ẹ̀tọ́ tẹ̀sìn láàní fún wọn tàbádọ́dọ̀ wọn àní sálámọ̀ sí wọn tí ó ti yé àní sálámọ̀ sí wọn táà bá ń pín zaka àyànjáká à ń pẹ̀nà iléyá ó lè mọ́dọ́dọ̀ wọn tàbá sì pé ká fi fà wọn sínú ẹ̀sìn pé ká fi dá padà sínú ẹ̀sìn Islam àbí ká wọn fi wú ká fi mú wọn wọlé a lè mọ́ fún wọn ṣùgbọ́n nípìlẹ̀ wọn ò lẹ́tọ̀ sí ṣùgbọ́n àwọn ẹ̀tọ́ ká ṣe dáadáa ká fi ọ̀rọ̀ ẹnu ṣe dáadáa sí wọn ká sọ̀rọ̀ dáadáa sí wọn ọ̀rọ̀ pẹ̀lẹ́kùtù ká bá wọn sọ ìwà dáadáa ìwà ọmọlúwàbí ká lò pẹ̀lú wọn ká kún wọn wa owó ni ìwà pẹ̀lú wọn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni a gbọ́dọ̀ wó kú torípàwọn ènìyàn ṣe mùsùlùmí á kẹ́yìn sí wọn àgbọ̀dọ̀ ṣe bẹ́ẹ̀ òbí wa ni wọ́n òbí ẹni lòbí ẹni ó sì mọ̀ jẹ́ àwọn òbí wa wọ́n ní ẹ̀tọ́ méjì gbà lọ́wọ́ wa ẹ̀tọ́ kan nígbà wà lé ayé ẹ̀tọ́ kan nígbà tí sí lé ayé gbà tán ń bẹ lé ayé ṣe dáadáa sí wọn owó fi kún wọn ní a fi jìkẹ́ wọn a fi mọ fún wọn nímọ̀ràn a lọ mọ bẹ̀ wọ́n wò a mọ bẹ̀ wọ́n wò ẹ wo àwọn United Nations ẹ wo àwọn òyìnbó wọ̀nyí lónà òun lẹ́bi náà àìmọ̀kan bẹ lára òyìnbó mùsùlùmí bí iṣẹ́ àfáà bí iṣẹ́ mọ́kí bí ò lọ́lẹ̀ bí ò kéwú rárárárá kódà kó jẹ́ àgbẹ̀ kó jẹ́ kúrùntù kò mọ́kọ̀ kò mọ́kà kò ní jálá ìmọ̀kan àwọn mọ̀ yí pé nurse Islam a ṣe ẹ̀tọ́ lórí àwọn ọmọ wa àìmọ́ ṣe onápè ní child abuse àbí lọ́dọ̀ àwọn iléèbó ẹ wá sọ fún mi kí náà ń pé àìmọ́ ṣe ẹ̀tọ́ fún ìyá àbí fún bàbá látọ̀dọ̀ ọmọ wọn ò ní kẹ́kẹ́ fún èmi ò gbọ́mọ́dá àbí ìsìrí o wátá lọ ilé táǹkàwé abẹ́ gbọ́mọ́dá àbí kò sí ṣùgbọ́n Islam wọ́n wà nẹ́sì Islam wọ́n wá lọ ọbọ̀ wọ́n wá mú jọ́ kan ṣoṣo out of three hundred and sixty-five days wọ́n níjọ́ kan náà pè ní mother's day la ilaha illallah ẹni tó ń pèjọ́ kan tó mújọ́ kan mother's day yìí ìyá ló bí o bí yóò níbi kò ní mother's day ro ọjọ́ kan láwọn fún yá wa ọjọ́ gbogbo every day táwọn ìyá wa táwọn òbí wa ni àti ẹ̀rí father's day mother's day náà rí àbí wọ́n sí ìwé ẹ̀rọ wọ́n ń bọ̀ wá ní tí tẹ́tẹ̀lẹ́ náà kò sí àti ìdúpẹ́ fọ́lọ́run out of 365 days wọ́n recognize one day fóbi àmọ́ àwa mùsùlùmí in tí ń bẹ láàrin wa sí àwọn òbí wa ẹ̀sìn ni ẹ̀sìn ni kìí ṣe àṣà ẹ̀sìn ni wallahi ẹ̀sìn ni a sì gbọ́rọ̀ pé a sì gbọ́rọ̀ pé so ní àkọ́kọ́ a ṣe dáadáa sí wọn pẹ̀lú owó táa ní pẹ̀lú ìmọ̀ táa ní pẹ̀lú ẹ̀kọ́ táa ní ká ṣe dáadáa sí wọn ká rántí wọn wọ́n dààmú lé wa lórí wọ́n dààmú lé wa lórí púpọ̀ wọ́láì ọlọ́ni wọ́n wà sọ́yínà lè ìsáná bí wà lè dé ọlọ́ni àti ṣe wáàsí wáàsí ọ̀ràn èèyàn a ṣe fún ọmọ ẹ̀dẹ́ ènìyàn lórí àwọn òbí rẹ̀ méjèèjì ṣùgbọ́n láàrin yìí ọlọ́run fi ẹ̀tọ́ ẹgbọ́lọ̀ máa sọ nípa ojúṣe ọmọ lórí òbí kí ọmọ má bàa sọ pé kí ló dé tí máa fi ṣe dáadáa sí wọn lọ́lọ́run fi wá ń fi ń hàn wá èyí tó tóbi jù nínú dáadáa táwọn òbí wa tí wọ́n ṣe fún wa tó sì ti ara ìyá wa wá hamalatihu ummuhu wahanan ala wahanin àwọn ìyá wa wọ́n dààmú wáhánù kí ni túnmẹ̀ ìnira ìrora ìtara bàtọ́lọ́wọ́ máa sọ fún wọn náà al-Qur'ani ní sọ́tù bàpára ọlọ́ni wàhálà lè mọ̀ olúdì láwù ọlọ́ni ẹ̀dá àwọn tí wọ́n bímọ fún ẹni àwọn bàbá rízíkù húnnà wákísíwátú húnnà bil ma'ruf kọ́ fún wọn ní tí wọ́n jẹ kọ́ fún wọn ní tí wọ́n bùkátà sí kọ́ wọ́sọ fún wọn bí kàpá bá ṣe wà fún wọn àǹfààní wo lọ mọ́ ṣe ọlọ́wọ́ bó sọ wọ́n mọ̀ tó ní gbọ́dọ̀ lọ́wọ́ bó ń sọ àǹfààní tí ọmọ ó ṣe fún òbí dáadáa tí ó ṣe fóbi ọlọ́run ní láti mú tìyàwó kí ló dé yẹn ní tánàbí Muhammad sallallahu alaihi wasallam tó kọ́ wa lẹ́kọ̀ọ́ nípa ipò tí àwọn òbí wa àwọn ìyá wa tí wọ́n tá a bá ti fẹ́ ṣe dáadáa tí wọ́n nínú ẹ̀kọ́ ẹ̀sìn Islam àṣọ àṣà alẹ́ Yorùbá o àṣọ kà nínú ìwé o tá bá fẹ́ ṣe dáadáa sí àwọn òbí méjèèjì á tìtì ya wa síwájú bàbá wa ọlọ́ni hamalatihu ummuhu wahanan ala wahanin ìyá wa ó gbé wa sínú oyún wahanan ala wahanin ìnira lórí ìnira nígbà tóbìnrin bá mọ̀ yìí pé oyún ti dúró nínú òun láti ìgbà náà ìnira yẹn yóò máa lékún day by day yóò mọ̀ lékún tó bọ́ wá kádàrà ẹlòmí 9 months ẹlòmí lágídí 10 months ẹlòmí 12 months ẹlòmí 15 months ẹlòmí jù bẹ́ẹ̀ lọ mọ́ mọ́líkì kìí ṣe oṣù mẹ́sàn ló lò nínú ìyá rẹ̀ ó pẹ́ bàtọ́lọ́bá kádàrà ni ní ọmọ mẹ́ràn sàábé ẹlòmí ọdún méjì ni yìí láàrin rẹ̀ ní àwùjọ ni ah wọ́n dé ni wọ́n dé kún rẹ̀ ni ta ló dé ta ló dé padlock ni ẹnikẹ́ dé kankan wàláhì tọ́nà bá ti kádàrà ní òṣèlẹ̀ ìlànà náà fi mọ́ dáàbòbò ara wa a mọ́ dáàbòbò ara wa a mọ́ bẹ̀lọ́n a súnmọ́ lọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà tí yàrá bá lóyún wa náà ti mọ́ wà nínú ìnira inú ìnira títítítí ìnira tó wá tóbi jù nígbà tó fẹ́ bí wa bàbá wa kò sí bó ṣe lè kún wọ́n nífẹ̀ẹ́ ìyá tó àṣàkẹ́ ọmọ rẹ̀ ti wá pé márùn báyìí nísìn jẹ́ ìṣánú rẹ díẹ̀ kí n bẹ́ gbé oyún ilé ìtafẹ́ nísìn kí mi náà ní tí ó rọrùn kó pọ́síbù àwọn òyìnbó ń ṣe síbẹ̀síbẹ̀ láláwọn tó rókè ilẹ̀ náà ló ń bọ̀ wọ́n oríṣẹ́ wọ́n oríṣẹ́ àwọn ọ̀dẹ̀ àwọn òpònú tó dá sí wípé wọ́n fẹ́ fi àdámọ́tọ́lọ́run tó dá ọmọ ẹ̀dẹ́ ènìyàn mọ́ wọ́n fẹ́ dojú ẹ̀dẹ́ yẹn ló ní kálukú wa lára ń rọ́ lọ́bẹ̀ lára ń lọ amẹ́ríkà ń lọ germany ń lọ kíní àwọn dọ́là àwọn pounds lọ àwọn ẹni wọ̀nyí òun náà ti sọ nísìnyí pé ọkùnrin àtọkùnrin kó mọ̀ fẹ́ ra wọn obìnrin àtọkùnrin kó mọ̀ fẹ́ ara wọn president zimbabwe mugabe ó ní tí amẹ́ríkà bá fẹ́ kí àwọn lo òfin nílùú àwọn kó kọ́kọ́ fẹ́ obama náà oníkọ́nà ọgbọ́ fẹ́ obama náà káwọn méjì kan ṣe márèjì subhanallah ìyá dáàmù púpọ̀ ṣùgbọ́n bàbá wa kò lè lọ́wọ́ lórí ilé ìgbà ìyàwó wa bímọ ọ̀tọ̀ lóyún ọ̀tọ̀ ní bíbímọ ojúṣe ní tí ìyàwó ṣe tí bàbá ò ṣe ẹlòmí látara kú fẹ́ jáde lásán ìyá rẹ̀ ó sì lọ sí yóò kú ọmọ nìkan ní ó wáyé ẹwù kan la ilaha ilé iná kò lè yáwà ọkùnrin náà akọ̀mọ̀ mìírí náà ni torí àhàlè express yẹ ṣùgbọ́n ká lè mọ̀ dáadáa nínú igi kìí ga púpọ̀ kódà gẹ́gẹ́ bí gítà yorùbá ń pè ní ọ̀pẹ̀rẹ̀kẹ́tẹ̀ ni ìsì máa sára àmọ́ kì í ga kó ga gan kì í sábà ga Mariam wá sọmọ́ igi ó sọmọ́ igi yìí má tó fẹ́ bímọ Isa iso tó sọmọ́ yìí ó mi igi sì mi tí ilé ìbídù sì ń jábọ́ ká mọ̀ bí ilẹ̀ náà ṣe rí bí kí yà sọmọ́ igi mangoro tí ó fẹ́ sọmọ́ igi mangoro tó tóbi gan ó wá mi báyìí igi yóò jẹ́ ní màá pín wà lọ́dọ̀ ṣùgbọ́n ìnira dé lẹ́fù yìí ìyẹn lè mí pẹ̀lú ìnira tí ó sì mọ jábọ́ ìyàwó arẹlẹ̀ ẹlẹ́kẹta nínú ìnira òun náà ní títọ́ mọ àwọn náà mọ́ta bá ti bí tán àníyàn yàíṣà yàíṣà ní múlùlọ ilódé ọkọ̀ fọmọ ẹlẹ́kọ̀ bẹ̀ sí ní kéèni tí ò nìkan ló bí ní ìwọ́n kọ́ bàbá gbẹ̀kùn gbẹ̀kùn ò ní yóò mọ̀ kí náà ni ẹjẹ́ kí ya rẹ̀ gbé báyìí ló sì dákẹ́ wẹ́p àwọn eléyìí ìnira ni táwọn ìyá wa tí wọ́n rí lára oníkálùkù wa tó bá wá rí bẹ́ẹ̀ àwọn ìyá wa fi ojúṣe mẹ́ta ó fi ju àwọn bàbá wa lọ oyún ìbímọ àti ìtọ́mọ tó wa anábíwá muhammad sallallahu alaihi wasallam arákùnrin kan wá bá anábí ó ní ya rasulallah mana barun nas ó ní wà anábí ta ni ẹni tí ó fi ń dá kí n ṣe dáadáa sí jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn anábí ni ummak sallallahu alaihi wasallam ìyá rẹ̀ ni ó ní arákùnrin bá lọ ó tún padà wá ya rasulallah thumma man tatuni anábí ni ummak ó tún lọ ó tún padà wá thumma man dátú ni anábi ni ummak ìyá rẹ̀ ni ó wá padà wá lórí ẹlẹ́ẹ̀kẹ́ ni thumma man tani anábi ni thumma abaka bàbá rẹ̀ lórí ẹlẹ́ẹ̀kẹ́ ni ẹ̀rí ló dá sí pé dáadáa táa fẹ́ ṣe fún wọn a fi ẹ̀kọ́ a fi bá lò owó la fẹ́ fún wọn ni kò fẹ́ fún wọn lówó fún ìyá rẹ̀ ní 30 naira fún bàbá rẹ̀ ní 10 naira fún ìyá rẹ̀ ní 3 million fún bàbá rẹ̀ ní 1 million ṣùgbọ́n lára dáadáa tí ń bẹ lára àwọn ìyá wa nílẹ̀ Yorùbá òun náà ni wípé wọ́n tún sọ fún wa pé àfá o fẹ́ fún lówó tí ó tún fún bàbá rẹ̀ náà ló fún bàbá rẹ̀ fún bàbá rẹ̀ fún bàbá rẹ̀ wọ́n tún fẹ́ ká tún lọ fún bàbá wọn aṣíwájú ìtàwọn wọn báwọn ìyá ilẹ̀ Yorùbá ṣe rí rí tẹ́mi mọ́ nílùú òkè lẹ́kọ̀ọ́ ìmọ̀ ìmọ̀ ni ẹ́ mọ́ ìmọ̀ ṣe nìyí ah, àdíká pé ó ṣúnà lára yìí ẹ̀yẹ́ gbá dásí ah, ah, lọ fún ọkọ mi hmm? ọkọ mi àkàjẹ́ ọ̀kí lọ fún olólùfún ẹ̀tọ́ wà fi sọ yẹ fún wa ẹ̀tọ́ wọn ni wọ́n gbé fún wọn tó ti àwà fún ọkọ wọn mọ́ yìí sọ ṣùgbọ́n láì jẹ́ bẹ́ẹ̀ táà bá fẹ́ ṣe dáadáa sí wọn á lò ń tí ẹ̀sì Islam sọ yìí fọ́múlà yìí lálò 3 to 1 lálò ilé ìjásí pé

ọdún ìdọ́lọ́ tó ṣe lélé yóò no a ṣe dáadáa o ṣùgbọ́n a ṣe bó ṣe ká ṣe títí bẹ́ẹ̀ náà ni ajì afẹ́ṣe ajì ká ṣe ajì ọ̀ranyàn ni fún bàbá wa ìyá wa náà ọ̀ranyàn ni títí àwa náà sì fẹ́ lọ tanika mú lọ nínú àwọn méjì art lóòjú èèyàn méjì lọ tálámù lọ ìyá ni torí dáadáa ìyá ó ju títí bàbá lọ àmọ́ títí yá síwájú eléyìí ni tó nílẹ̀ nínú ọ̀rọ̀ hadith imamu maliki rahimahullah abu abdullah òun nìkan lọ́rọ̀ ẹ yàtọ̀ díẹ̀ lọ́rọ̀ àwọn àfá mọ́ maliki sọ pé ah, lọ́dọ̀ tó òun fẹ́ kíyàn ṣe déédé yìí ni pé ní tẹ́ bá fún ìyá ní kẹ́ fún bàbá ní tẹ́ bá fún bàbá ní kẹ́ fún ìyá ṣùgbọ́n tí mọ́ maliki sọ yìí ààrẹ rí fún kùránì ògbé bákan náà hadith náà tọ́ka sí ìgbìyànjú mọ́ mọ́ maliki ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ẹ̀ẹ́ndó lápẹran fọ́mọ ìdọ́kẹ̀ẹ́jì àbí ìdọ́kẹ̀ẹ́jọ ìdọ́kẹ̀ẹ́jì mọ́mọ́lìkì náà rí mọ́mọ́lìkì sọ wípé tí ìgbàtà bí ọmọ tó bá jẹ́ ìdajì ọjọ́ tó sì ìdajì ọjọ́ bẹ̀rẹ̀ níbi ó dérí láwá bí ọmọ òun ní kámáṣì ọjọ́ yẹn mọ́ kámáṣì mọ́mọ́ yẹn mọ́ yẹn ni òun kájọ́ kejì máa mínà ilà rọ́dàmà rọ́dì kò ní mọ́ sọ pé ní kẹ́ni tàbá rọ̀rọ̀ ọlọ́run lọ́dún ẹni tó sọ̀rọ̀ òdòdó kágbà tó lẹ́rí tí ó bá sí lẹ́rí kádà padà fún eléyìí tẹ́yìn náà sọ níbo lẹ́rí ẹwà ah, ó ní hana ìṣàdọ̀ mi ni eléyìí gbẹ̀rú tèmi ni o àwọn akéwù wọn dálò títí so bẹ́ẹ̀ náà ni eléyìí so arákùnrin kan wá bára Imam Malik rahimahullah ní ìlú Madina ó ní Imam Malik bàbá mi ń bẹ Madina ẹ bàbá mi ń bẹ Sudan ìyá mi ń bẹ ní Mọ̀dínà bàbá mi ní kí n wá ìyá mi ní kí mọ́ lọ tàbáníká wo ohun tí ń bẹ tẹ́lẹ̀ nínú tá sọ fún wa nínú fọ́mùlà yìí a rí pé ìyá ní kí ìyá ní wà ìyá wà Mọ̀dínà bàbá wà Sudan ìyá ní kó wá bàbá ní kó mọ́ lọ bá ìyá tani kó tẹ̀lé tani kó tẹ̀lé ìyá ni ní tí ìyá sọ ni bóde ẹ̀sìpá méjì ni wọ́n jọ ní ṣùgbọ́n ẹ̀tọ́ ẹ̀tọ́ méjèèjì ẹ̀tọ́ ti yá á ti síwájú ẹ̀tọ́ ti bàbá bó ṣe wà nínú tí ó gọ̀rọ̀ àfá tí wọ́n fi rinlẹ̀ yẹn dẹ̀ ní tí ẹ̀ rí dúró lé lórí mọ́mọ́ balance méjèèjì mọ́mọ́ alìkí ní àtẹ̀ àbáàkà wà látàásí ó mọ̀kà bọ́rọ̀ sí bàbá rẹ̀ lẹ́nu wọ́n sì ṣe ìyá rẹ̀ bọ́lẹ̀ ìfẹ́ ṣe ó kùn rẹ̀ sí méjì ibi tá ń lọ gangan kókó ọ̀rọ̀ náà ni wípé tá bá ṣe dáadáa sí àwọn ìyá wa sí àwọn bàbá wa tí dáadáa bá forí sánpọ́n láàrin ìyá àbí bàbá ta ní ká tẹ̀síwájú ti yá ni tí kò bá wá forí sánpọ́n a àti ṣe fáwọn méjèèjì ti ìyá ìlọ́po mẹ́ta sí ní tàbá ṣe fún bàbá lẹ́yọ̀ ọ̀kan ìyàwó wa láti mọ́sábà bí wà lálẹ́ yìí dáadáa ẹ̀tọ́ ìyá wa àti ẹ̀tọ́ ìyàwó wa ó forí gbára wọn ìwòlà máa tẹ̀síwájú bí àpẹẹrẹ ìyàwó wa ó ní kára fóònù fóònù ìyàwó náà ní kára fóònù fún àwọn ìwòlà àti àṣì lówó jẹ́ ọ̀kan lọ ìwòlà àṣì nínú méjèèjì tìyá wa ni torí pé fóònù kìí ṣe àdéhùn tí ń bẹ láàrin àwa àti ìyàwó wa níta ní gbọ́ lára ìyàwó wa ilé tí ó gbé aṣọ tí ó wọ̀ bákan náà oúnjẹ táà fún jẹ bí àìlera bá dé ká gbọ́ bùkátà lórí ẹ̀ fóònù kìí ṣe àdéhùn wa ṣùgbọ́n ti ya wa kò ní òdiwọ̀n ṣàgbọ́yé kò ní òdiwọ̀n ẹ̀hẹ́ lábẹ́ eléyìí bàbá wa sọ pé ah Abdullahi ìyàwó ẹ̀yí gọ́sílẹ̀ bá mi èmi mọ́ bẹ́ẹ̀ ní mọ́ bí ọ̀ a ní ò kọ́sílẹ̀ ṣákọ̀ àbá níkọ àṣẹ ni bàbá wá pàwá ìṣátẹ̀lẹ̀ àbá nítẹ̀lẹ̀ àbí àpàṣẹ bẹ́ẹ̀ ṣátẹ̀lẹ̀ àbá nítẹ̀lẹ̀ àwà wò ó torí pé in tí wọ́n fẹ́ gé yìí ẹ̀sìn ló so wá pọ̀ àti lè gé ẹ̀sìn náà ni wọ́n fi gé okùn tó jẹ́ okùn tẹ̀sìn ọ̀bẹ tẹ̀sìn náà láà gé àwọn àwò ṣé arábìnrin yìí ṣe tako òfin ọlọ́run àwọn òwà níkìyà bàbá wá fi ṣe wá lákí ní ara fi ṣe wá lákí pẹ́kí bẹ́ẹ̀ ni agbọ́dọ̀ tẹ̀lé ṣùgbọ́n tá bá rí pé arábìnrin yóò ṣe kankan kò ṣe kankan kò tako òfin ọlọ́run tí sí kò níbi tó ti yapa sí àwọn ojúṣe rẹ̀ gẹ́gẹ́ bí obìnrin mùsùlùmí tọ́lọ́wọ́n bá ó bá ti sí ànídáwọn lọ tó sì yé ìrìnlẹ̀ sí pé tàbá ní kátẹ̀ ló bí ká gbọ́rọ̀ sóbi lẹ́nu lẹ́sà aláìtìláàkì kìí ṣe kákan túlẹ̀ bẹ́ẹ̀ ìgbàkígbà táwọn òbí wa tán máa ń wá ìtẹ̀lé wa kátẹ̀lé àwọn lórí tó tako òfin ọlọ́run a gbọ́dọ̀ dá wọn lóhùn ààrẹ lélẹ̀ ààrẹ lélẹ̀ nínú ààrẹ ìdọ́lọ́mà fọ́fọ́n alùkùnrin ọlọ́ni ni in já àdáàk táwọn òbí rẹ̀ wọ́n ń gba ẹ̀ níyànjú wọ́n ṣakitiyan aláà tó ṣeré kàbí kí wọ́n ọmọ kó lè bá alẹ́ bá wọn ọlọ́run bá wá orogún káṣẹbọ pẹ̀lọ́lọ́run tàbá ní káṣẹbọ pẹ̀lọ́lọ́run kìí ṣe dandan ni kó jẹ́ ẹbọ tó mọ́ ń gbẹ̀rẹ̀ sóríta nínú ẹ̀ aṣírìkù gbé ìtẹ̀lé òbí agbé e sórí ìtẹ̀lé tọ́lọ́run yẹn ni a fún ìtẹ̀lé àwọn òbí wa lórí ìtẹ̀lé tọ́lọ́run àti kó sínú ṣíríkù yẹn ni tí iblis aṣeitan tó kó sí ọlọ́ni wa ìdí kólínà lè màláíkà ọlọ́ni a sọ fún àwọn màláíkà tí wọ́n ju àwọn àlùjọ̀nú lọ àmọ́ àwọn àlùjọ̀nú bẹ ní àwùjọ wọn nígbà yìí a wá pa àwọn ẹni tí ó jù wọn lọ láṣẹ kí wọ́n forí balẹ̀ fàṣájàdú wọ́n forí balẹ̀ tọ́lọ̀ bá lè pa wọn tí ẹ̀rí kí ni wọ́n ṣe a náà forí balẹ̀ ní wọ́n àti gọ́ọ̀nà amọ̀dé ẹlọ́pàdé buhari amọ̀dé wọ́n dọ̀balẹ̀ ẹgẹ́bí tó yẹ sí títí àbẹ́wọ̀n tẹ̀ mápẹ̀rẹ̀ wá torí ìdọ́balẹ̀ kìí sára ẹ̀sìn àlàyé sí bọ̀ lórí ìtàṣkọ̀ eh, eh, bọ́wà àwọn wá dákẹ́ wàhálà náà ìwò kí mi à gọ́ọ̀nà ló wá pàdé ẹ̀ mi èmi kọ́ tẹ̀lé wá ń tèmi ni gọ́ọ̀nà tó wá pàdé ẹ̀ yìí ó ju ìwọ gan lọ tó ti yé tó má fi lè pẹ́ tó wà lókè láṣẹ adásípò tó wà ní abẹ́ rẹ̀ ńkọ́ ó ti kó sínú àṣẹ ìyẹn làwọn obìnrin náà fi kó sínú gbogbo àṣẹ tọ́lọ̀ máa ń pa àwọn ọkùnrin alukurhani ẹni àṣẹ tọ́lọ̀ máa fi lè pa wá obìnrin kó sínú ẹ̀ àfi tá a ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ ànábì àbí òfin ẹ̀sìn tó ṣe lọ́tọ̀ ọlọ́run yá ìwọ̀lẹ̀ dínà àmọ̀nà ọlọ́run lẹ́yìn onígbàgbọ́ òdodo kú ti bá alékùn síyà gbólóhùn àmọ̀nà gbólóhùn akọni kìí gbólóhùn àbò ṣùgbọ́n obìnrin kò ní sọ pé òun ò sí mbẹ̀ ilé náà pè ní balaga náà pè ní atẹ̀gìlì so lábẹ́ eléyìí tí òfin bá ti wáyé ọlọ́run ní ká ṣe báyìí àwọn òbí wa ní ká ṣe tọ̀hún a ní dá àwọn òbí wa lóhùn àwọn ọlọ́run látẹ̀lé ọlọ́run ní kí ṣètọ́nù káwọn àmọ̀lẹ́kà foríbalẹ̀ ṣètọ́nù wa yarí ọlọ́run ní àbá àbà àbà ní kíyàn kọ́yìn sófin ọlọ́run ọlọ́run ṣe báyìí a ṣe ìtumẹ̀ ní àbà òun tó wá fi ti kún istikbaru wastakbara ìgbéraga mọ́tómọ́tó à khalaqtahu khalaqtahu min tin khalaqtani min nar wa khalaqtahu min tin ó dé mi nínú iná odóhun nínú ẹ̀hẹ́ gbólóhùn gbéraga nìyẹn bí ó sọ yẹn gẹ́lásẹ́ gan ó ti tako fi ọlọ́tí kó sínú ṣíríkù so ìkó sínú ṣíríkù kìí ṣe pé kíyàn gbẹ́bọ nìkan kápá nípapọ̀ níbi jọ ìyẹn kọ́ aṣíríkù fi tọ́ à ń mọ́ ń bẹ kọ́lọ̀ ń pàṣẹ kó wá dá sí pé káwá fi àṣẹ tọlọ́run sílẹ̀ ká ṣe tò bí wa tó yapa sí tọlọ́run ṣùgbọ́n kí òbí wa náà pàṣẹ àwọn àwò tí ò bá ti forí sánpán tí ò bá ti kọlura wọn yẹ ní pé ìtọ́lọ́wọ́ bá pa lòbí wa náà pa láṣẹ ó ṣe dédé nù ṣùgbọ́n ìtọ́lọ́wọ́ bá pa ìtóbi wa gbíkàlẹ̀ lófin ó takora wọn a tún wá wò ó ní ipò wo ní òfin méjèèjì yìí wà àwọn òfin tọ́lọ́wọ́ ọba tó lábò wá lọ́rùn bá rùn ni alwajib ọ̀ràn yẹn ni ká ṣe tá a bá ṣe ọlọ́run ó bí wa yóò fìyà rẹ̀ jẹ wa súnà ọ̀ràn yẹn ni ká ṣe tá a bá ṣe kò sọ́ràn yẹn bẹ̀ kò sí yà ń bẹ̀ alharam ọ̀ràn yẹn ni ká gbélẹ̀ tá a bá gbélẹ̀ ọlọ́run fìyà rẹ̀ jẹ a bá lọ sí gbogbo àṣẹ táwọn òbí wa bá ti ń pa wá bí àpẹẹrẹ wọ́n kíṣà ìtàn wọ́n gbé ìrun tàráwì ìdúró ìrun aṣàmú dúró bí mọ́ mú ṣe ní Allahu Akbar wọ́n ń gbọ́ tí yà rẹ̀ ń pè ọ̀ Aisha Aisha ó sì mọ̀ pé yà rẹ̀ ni ìyá ìtúndé nìyẹn ah ooo ẹ̀mí fẹ́ kí àti bọ́ sí àsìkò látúndé dẹ̀ díẹ̀ ah ó gbẹ́sìn yóò tó bá mọ̀ pé yà rẹ̀ ń pè ọ̀ ní pípé pó nídìí rẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ó wá torí ẹ̀ ó wá torí tàràwì tó fẹ́ kí aṣáàmù tó fẹ́ kí o wá dáhùn ó gbà ládá mẹ́wọ̀ kọ́nà kẹ́ kí ọgọ́rùn-ún rákà yóò o ládá kankan níbẹ̀ torí pé ìdáyà rẹ̀ lóhùn ọ̀ràn yẹn ni ìmúnáfìlà tàràwì ìwà tá a máa ń kí etí súnnà ní bá bá kí kòkó nira bá àwẹ̀ wa agbà àwẹ̀ mọ́kàṣámú nǹkan kò ṣàwẹ́ rẹ̀ tó ti àtẹ́jẹ̀ ṣùgbọ́n bá tí yóò bá ti gbọ́yé yóò wo aṣámú pé ah, aṣámú lẹ́lẹ́ ìyá mi no òfin ọlọ́run áwò náà tọ́lọ̀n bá pa wá láṣẹ tí àṣẹ bá jẹ́ àṣẹ ọ̀ranyàn òbí wa pa wá láṣẹ pé ọ̀ràn yẹn ní o gbọ́dọ̀ ṣe fún mi sẹ́ o gbọ́dọ̀ ṣe fún mi wọ́n ti gbẹ̀rùn dúró fẹ́ lọ kíjẹ̀ mọ́ fẹ́ lọ kíjẹ̀ mọ́ ah o mọ́ fẹ́ lọ kíjẹ̀ mọ́ ní o gbọ́dọ̀ fún mi ọ̀ràn yẹn kan nìyẹn jàmá fọ́kùnrin ọ̀ràn yẹn ni jàmá fóbìnrin kìí ṣe ọ̀ràn yẹn wọ́n wá ń pa àwọn méjèèjì láṣẹ ọkùnrin àtobìnrin náà ọmọ wọn láṣẹ ẹ gbọ́dọ̀ pọ̀mí sẹ́ kẹ́ tó lọ ẹ gbọ́dọ̀ pọ̀mí kò bá bọ̀bọ́ kó bọ́ náà nìyẹn ọkùnrin kò gbọ́dọ̀ dáhùn òun ní dáhùn torí pọ́ ọ̀ranyàn ọlọ́run bẹ́lẹ̀ lọ́rùn ẹ̀ á lọ kínú ọ̀ranyàn obìnrin adábí òní dáhùn àdáhùn torí pé kìí ṣọ́rọ̀ ẹ̀ ní kó kínú tí ó bá ságbọ̀nyé ni a rí pé àwọn ọmọ yìí wọ́n sílò náà òbí wa pa wá láṣẹ ní tó jẹ́ nǹkan tọ́lọ́run haramu fún wa ẹ̀yà lọ́bá ń ra sìgá wa lọ́bá ń rọtí wa ògógóró ní kó fi bá mi kìí a sì mọ̀ pé anábì sallallahu alaihi wasallam ní inna Allaha lam yaj'al shifa'akum lam yaj'al shifa'akum fi ma harrama alaykum ọlọ́run ọba ò fi ìwòsàn wá síbi tó ṣe léèwọ̀ fún wa kò sí ìwòsàn nínú alcohol ìnira ló wà ń bẹ̀ haramu ni agbọ́dọ̀ dánwò tó ti alwasilatu ilal haram haram in tí ó bá ti sún wa débi ká kó sí tọ́lọ́run tó ṣe léèwọ̀ èèwọ̀ náà ní nǹkan náà kọ́ ìdá nìyẹn nínú usul fiqi in tí ó bá mú wa kó sínú tọ́lọ́run tó ṣe lé ọ̀ràn èèyàn ọ̀ràn èèyàn náà ìpínlẹ̀ à ah, dáhùn àní dáhùn tó sí yẹn lóbi náà gbọ́dọ̀ mọ́ béèrè lọ́wọ́ ọmọ tí kìí ṣe ẹ̀tọ́ rẹ̀ nínú Muslim kan bẹ wọ́n pè ní yìí nínú àwọn ọmọbà ní ni ó wá jẹ́ mùsùlùmí iman kínú dédé anábíwá Muhammad salam ó sọ̀tẹ̀ fún wa hadith òsì lálàáfíà ní tí ó sì rújú mẹ́ lóbi pé àwọn aráàlú òka ìrùnkún òun a máa kínu kódà ó ní bí mọ́síláṣí títí máa kínu ìyá rẹ̀ wá ń pè ìyá rẹ̀ ń pè ìyá rẹ̀ ń pè nígbà tó ń yaná fílà lóru àbí kò wá dáhùn kò dáhùn ìyá rẹ̀ wá bínú ẹni ah ó yẹyẹ ni ó dá mi mo bẹ ọlọ́run bá kọ́lọ̀ kó yẹ̀yẹ́ rẹ̀ tó wà fi kúrò kó tó kúrò láyé kọ́lọ̀ kó yẹ̀yẹ́ bà tó pẹ́ arábìnrin kan gbajúmọ̀ nínú ìlú pẹ̀lú ṣìnà arábìnrin yìí lóyún nínú ìgbà tí ó lóyún tó bímọ ah ta ló fún ẹ lóyún jùrẹ́jù ní olófún lóyún jùrẹ́jù kẹ́ wọ́n bá gbé ọmọ ilọ̀ bá jùrẹ́jù ní wọ́n nígbàtàrábìnrin tó bímọ tán ní kéèsì ìjáde ó wá dáàfin ọba wọ́n ní jùrẹ́ ìgbọ́n ló fún ẹ̀nà èmi kọ́ arábìnrin mọ́dá lóhun ẹwọ́dá lóhun lọ́rún pa olófúnmi lóyún olólóyún olóní ọmọ yìí ó yẹ̀yẹ́ lójú àwọn èèyàn ṣùgbọ́n látara yí pé ẹ̀sìn ọlọ́run ọba náà ló ń ṣe ọlọ́run ọba náà padà gbé níjà ọmọ tó pọ̀ sẹ́yìn tárábìnrin ẹ pè sẹ́yìn ọmọ ẹ̀ sọ̀rọ̀ pé rárá o jùrèjì kọ́ ni bàbá mi ẹnìkan báyìí báyìí ló fún ẹni ló fún arábìnrin yìí lóyún kìí ṣe jùrèjì ṣùgbọ́n ẹni yìí náà òun náà rójú tì náà torí kìí gbogbo èèyàn tó gbọ́ àlọ ni ó gbọ́ àbọ̀ tó ti yẹ káwọn táwọn òbí wa tí wọ́n wà fún wa káṣì dáadáa sí wọn àmọ́ àwa wo tóbi bá ní ká mọ́ kinu ànígbà tóbi bá ní ká mọ́ gba àwẹ̀ ànígbà tá a sì ti balaga ànígbà tóbi bá ní irùngbọ̀n yìí bó ló ṣe wá jẹ́ báyìí àfà ó ló ṣe wá jọ ó ṣe àbí mú kúrò náà bí máa mi ọ̀ràn yẹn ni anábì pèlè ọ̀ràn yẹn fún wa ẹnu àwọn àfà kò pé ọ̀ràn yẹn ni tíra mọ́tínú rìsálà gbogbo alámọ́ kò sílé kí tí wọ́n sábà lò láwùjọ wa ìbẹ̀m̀bẹ̀ ìfáwò lẹ́yà káfíìnù gbọ́nlẹ̀ kó mọ́ wà bọ́lọ̀ ṣe dá ọ̀ràn yẹn ni fọ́kùnrin tó bí bá ní káfà à ní dáhùn à ní down torí ọ̀ràn yẹn lè bákan náà ah, ṣòkòtò ẹ tó wá rí pípẹ́ ìbò olóṣù wá rí báyìí sí ah, mami anábì ah, eh, ló ṣe lọ́ràn yẹn fún wa ó sì dọ̀ràn yẹn lọ́ràn náà ni ń bẹ nínú àdísì ń bẹ nínú àwọn tíra ń bẹ nínú mọ́tínú rìsálà ó ń bẹ ń bí ń bẹ ń bẹ ń bẹ ń bí kódà inú ẹni tí ṣòkòtò ẹ bá kọjá kókósẹ̀ la yaj'aluha Allah fi illi wala fi haram ọlọ́run ọba ó lè gbà ó lè mọ́gbà ní tó bá sì rí báyìí àdásí pé ẹ̀ṣẹ̀ ńlá ni kí ṣòkòtò mùsùlùmí àbí múra rẹ̀ kó kọjá kókósẹ̀ rẹ̀ èyí náà tó ń tàwọ̀ látòkè dílẹ̀ ó sì dé kókósẹ̀ labádáwọ́ dúró kó wá tó táwọn òbí bá wá jẹ wá nípa ní jẹ nípa débi wípé ó fẹ́ la ẹ̀mí wa lọ ẹ̀hẹ́n ń tán fẹ́yẹn ká fún wọn tó sí òbí bẹ́ẹ̀ ó rí oyin ni òbí bẹ́ẹ̀ ó ru igi oyin ó ta lu òfin ọlọ́run ń tán fẹ́yẹn ká fún wọn tó sí ìdíyẹ sí tó máa ní ah, ànímọ́ ní kò tapà náà nígbàtà rí pé wọ́n ti fẹ́ pa sínú ilé ah tàbá fẹ́ nú tako anábì ah fẹ́ẹ̀kì ní kálẹ̀ rọ́nà lọ o wa ni ọrùn obi wa ọrụ lè ń bẹ nínú ọ̀rọ̀ hanabuwa muhammad sallallahu alaihi wasallam àti náà al-Qur'ani arákùnrin kan bẹ kan pè ní Ammar ibn Yasir lára àwọn ọmọlẹ́yìn ànábì ni tó dá sí pé wọ́n mú mọ́lẹ̀ wọ́n ní ìwọ́sẹ̀ ó gbọ́dọ̀ sọ pé kò sánábì ni nígbàtí ó ti fẹ́ ó ti ní ìwọ̀n náà bá sọ tán ní kó sọ nígbà tí wọ́n túlẹ̀ ló bá sá lọ bọ́lọ̀ bá nàbí ya Rasulullah wallahi qad nafaqtu wà nàbí mo ti di munafiki rábì ní kí ló dé kí ló ṣe wọ́n bẹ́bẹ́bẹ́ mo ṣe ìgbà tí mi fẹ́ sọ́nà kí ló wá sọ nǹkan báyìí ni mo rábì tó máa tún mú ẹ lọ́la ní tó sọ yẹn tún sọ ṣe ah, látara àníra ni arákùnkan bẹ̀rẹ̀ pè ní sáàdù bin Abi Waqqas sáàdù yìí nínú àwọn àrítutù ojú ọmọ fún ìyá rẹ̀ ni kí ó tó di pẹ́sì islam dé pẹ́sì islam dé ni wọ́n bá ní ó mọ̀ islam òun ò bọ́gí bọ̀ pẹ̀mọ́ ìyá ẹni wọ̀ sáàdù gbọ́mi èmi nìyá rẹ̀ oòrùn lárúbáwá ó dẹ̀pa ọmọ bóòrùn ilẹ̀ lárúbáwá ṣe mọ́ rí gbàmí máa ń wọ 60 degree gbàmí 65 degree oòrùn nàìjíríà yìí pọ̀ jù bẹ́ẹ̀ 2029, àbí 30 bá lọ́wọ́lọ́wọ́ rọ̀ nínú Saudi Arabia oòrùn bẹ̀ epo tó wà nínú táǹkì mọ́tò a mọ́ sọ púpúpúpú fóònù mọ́ fóònù ń kú máwọ̀ èèyàn lọ́wọ́ látara oòrùn náà ẹ̀ẹ́ tí ó India náà náà ṣùgbọ́n ìyá ìwádó sínú oòrùn pé inú oòrùn yìí ni máa wà àfìgbà tí ní ìsìn ní jẹun ní ìsìn ní momi àfìgbà tó bá tó fẹ́sùn islamu sílẹ̀ sáàdù ni yà mẹ́gbọ́ tẹ bá ní ẹ̀mí 100 tíkìní já tíkìjì já tíkẹta já tíkẹrin já tíkàrún jẹ́ gbogbo ẹ̀wọ́n jẹ́lẹ́yọ kọ̀ọ̀kan wá kọ já mi ní fànàbílẹ̀ gbàtíyà gbọ́lẹ̀ ah lè yí wàsá o ìyá bá ṣe roundabout ó bá tọ́nù padà kálìmọ̀ ìpé méjèèjì náà láláfàn láti lò tán bá jẹ wá nípa pé a ní mọ́ ní kó ṣe tí tó tapẹ̀ sí tàbárí kó ti fẹ́ lẹ̀mí wa lọ a lè ṣe tàbá sì di pé no kò síṣẹ́ kódà kó mẹ́mí wa lọ a ṣe náà méjèèjì náà láláfàn nẹ́sì Islam ṣàgbóyìn so eléyìí nínú ẹ̀kọ́ eléyìí nínú ẹ̀kọ́ lélẹ́yìí táà àwọn òbí wo bá wá sí láyé bákanáà a lékún ìwà dáadáa ẹ̀sìn dáadáa torí gbogbo ìgbésẹ̀ wa ìsọ̀rọ̀ sí ìwà ìbáwọn èèyàn lò yóò lọ́mọ bá àwọn bàbá wa ìyá wa tí ò sí láyé bákanáà tí bàbá wa ò bá sí láyé gbèsè àbí ìyá wa ò sí láyé gbèsè tí wọ́n jẹ́lẹ̀ ká tó sí wọ́n gbèsè ká san gbèsè lé wọn lórí ká béèrè ẹ̀dá ọkọ̀ tó sì máa mi o ta ni máa mi jẹ́ gbèsè o ta ni dúkìá máa mi bẹ lọ́dọ̀ rẹ o mọ́ ti ṣe ìlú wa kàn ní tó mọ̀ béèrè ní àyà tó kàn náà nìyẹn tó ti kásán gbèsè wọn torí pé gbèsè tí òkú bá jẹ ha nínú tí máa ń mú kí ìyà òkú kó lékún nínú sàárè gbèsè jẹ́ kan káṣọ́ra láàrin yẹn gbèsè wọn gbèsè ó lè jẹ́ gbèsè tó wó àbí tó ń jẹ àbí ti nǹkan míì ó sì lè jẹ́ gbèsè ti ìjọsìn gbà tí ìyá wa bẹ́yàgbà tán wà láyé wọ́n lérí àìlérí bẹ́ẹ̀ kìí ṣe wà tó dá o ká ní ọlọ́run tó bá ṣe báyìí fún mi ń ṣe báyìí fún ọ wọ tó bá fi lè jẹ́ tó bá fi làmí mo fi lọ́ọ́ lọ ìlú ìbàdàn tí mo fi dé ń gba àwẹ̀ fún ọ eléyìí náà ń pè ní àwẹ̀ núdúró ìlérí ni a sì gbọ́dọ̀ mú ṣẹ gbọ́dọ̀ yẹ pé kì í ṣe wà tó dáa ká máa fi dáadáa ti tọ́lọ́run tá a fẹ́ gbà lọ́dọ̀ ọlọ́run ká fi ṣe mọ́jẹ̀mú ìjọsìn fọlọ́run ànábì ni àwọn ni máa ń ṣe ogún nìkan làmọ́ jà sí àìjà sún gbèsè irú àwọn gbèsè báyìí so a san gbèsè ààwẹ̀ tí ìyàwó bá ní lọ́rùn èyí tó bá ní ààwẹ̀ rọmọdánì lọ́rùn nínú wọn jẹ́ pé rọmọdánì kù mélòó kan ló kúrò láyé a lè gbà a lè má gbà á torí pé kì í ààwẹ̀ tí ò bá wọn láyé kò sí lọ́rùn wọn nítèsí ṣùgbọ́n tá a bá a wọ́n ni ah bó ọlọ́run bá fi lè láyà ó mi tó bí wẹ́rẹ́ tí gbóhùn yà tí gbóhùn ọmọ ájì kan ṣe fún ọ wọ́n sọ ni ọlọ́run bó kára àtàn fi kúrò láyé bí a kò sí ìkápọ̀ owó tá a bá lówó á ṣe fún wọn náà a mọ̀ wá fi àdúrà ràn wọ́n lọ́wọ́ iṣẹ́ dáadáa a mọ̀ fi ràn wọ́n lọ́wọ́ ní tá a mọ̀ ṣe fún àwọn òbí wa nìyí tí wọ́n bá sí láyé abẹ́lẹ́wọ̀n bá Allah kọ́lọ̀n kó jíkẹ́ kọ́lọ̀n kó fi jíkẹ́ oríkàlùkù wa bákanáà tá fi kọ́ àwọn ọmọ alẹ́kọ́ tá fi jèrè wọn táwọn ó fi jẹ́ òbí dáadáa tá fi jọmọ dáadáa kọ́lọ̀n bá Allah subhanahu wa ta'ala kó ṣẹ́rọ̀n fún oníkàlùkù wa wa sallallahu ala sayyidina Muhammad wa ala alihi wa ashabihi wa sallam assalamu alaikum wa rahmatullah Kí ló bá sọ àwọn ilé ìṣòro yìí?

ọlọ́run gbé wọn ní ẹ̀sìn àwọn sábà ní pẹ́sẹ̀ ní àwọn fúláwọ́ fáwọn nọ́mbà àwọn ẹ̀dẹ́ wà nínú wọn sì kò ní sí lábẹ́ rẹ̀ lọ́sàfẹ́ ìjọ lábẹ́ ìdáhùn ẹ̀jọ àrígbà ọ̀ ọ̀tún lẹ́nà owó lẹ́yìn ọgbẹ́ number one number two number three, number four, number five, six, seven. Pẹ̀lú ìgbẹ̀rún ààbì ìgbẹ̀ ìṣàlá náà. Báyìí ní Okay. Number one. Ẹni tó bá kọ́ sí ìbílẹ̀ Question again. ni. Ìjẹ́ àdúrà lè rí báwò. Ẹlẹ́ẹ̀kejì ni wípé ní ìwà ṣàgbáyà alákọ̀ọ́kọ́ ní ìwà ṣàgbáyà tí ó lè gbókù ẹlẹ́ẹ̀kejì tí òkú yẹn tó bá wọnú ìjẹ́ àdúrà ó lè mú ọ àlùjọ náà padà. ó tó ti wọnú ọ̀rẹ́ ti ṣáàbà yìí ẹ bá ń bá tú dání. àwọn obìnrin àwọn ti pèsè ẹ̀sìn náà lè kọ́ wa. na àníṣókí àdúrà wọn bá òkú pẹ̀lú mọ́jẹ̀mú pẹ̀lú mọ́jẹ̀mú méjì alákọ̀ọ́kọ́ mọ́jẹ̀mọ́ àkọ́kọ́ de ẹni tó fẹ́ ṣàdúwà ṣé ó tẹ̀lé àwọn ẹ̀kọ́ àti ìlànà tá a mọ́ ń gbà ṣàdúwà tó bá tẹ̀lé mọ́jẹ̀mọ́ kan ti wà fulfilled ẹlẹ́ẹ̀kejì ẹni tá a fẹ́ ṣàdúwà fún ṣé ẹni àdúwà ni ṣé mùsùlùmí ni jẹ́kẹ́ mùsùlùmí ni àdúwòbà bẹ́ẹ̀ni then ṣé àdúwà mọ́ yọ òkú nínú náà àbí kìí yọ òkú nínú náà ẹni tí ó bá jẹ́ mùsùlùmí tí la ilaha illallah rẹ̀ ò tí bàjẹ́ ṣùgbọ́n látara ẹ̀ṣẹ̀ kan tó ṣe nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá bí ṣìnà bí ìbú òbí àbí bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ lówù nínú àwọn ẹ̀ṣẹ̀ ńlá tí è ṣe ẹ̀ṣẹ̀ tó ba ìgbàgbọ́ ẹni jẹ́ kìí ṣe pé bẹ́ẹ̀ kò kí ń kírun ìmọ̀ ń kírun ìbẹ́ẹ̀ kí ń gbà ìmọ̀ ń ó sì nígbàgbọ́ pa la kò sì pa nǹkan mípapọ̀ níbi ìjọsìn fọlọ́run irú ẹni bẹ́ẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó bá ṣẹ̀ nínú àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá yìí bí púpùrọ́ ó jalè ó pààyàn àti bí ó ṣe ṣìnà àbí ó ṣe àìdá sí òbí rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá wu ọlọ́run tẹ́ni ò bá ṣe tútú bá kó tó kúrò láyé tó bá wu ọlọ́run ọlọ́run lè dáríjì tó bá sì wù ó lè mọ́ dáríjì tí ò bá wá ní dáríjì yóò fi sínú ná fúngbà díẹ̀ lítà àpàdà wá fi sínú mawul hayat wá fi sínú aljanna náà

nígbà ẹgbẹ́ islam rò tí ìbàjẹ́ kó tó kúrò láyé ẹni yóò padà wà jẹ́nà aṣe fún ara ṣe fún yóò padà wà jẹ́nà kò ní rá sínú náà ẹni tí la ilaha illallah bá ń bẹ lórí ọkàn tánàbí sọ fún wa nìyẹn sallallahu alaihi wasallam so ìṣàdúwà ṣùgbọ́n tí tí è ṣe mùsùlùmí ó wá jóbi wa bóyá christian ni bóyá jew ni bóyá àbí mùsùlùmí náà ló pèrè ní ṣùgbọ́n kó tó kúrò láyé ó ti pa nǹkan míì pọn papọ̀ mọ́ ìjọsìn fọ́lọ́run ìgbàgbọ́ ti bàjẹ́ ẹni ẹwà tara ẹ̀wọ́ náà kò sí àdúrà tó lè gbé kúrò nínú náà naam wa alaikum salaam lẹ́yìn lè lẹ́yìn pẹpẹ màmá ò fọwọ́ sí ìyá ìyá ọwọ́ màmá ìyá lè ẹni kéjì ni pé òbí èyí tí ò fi ń wọ ṣe ìgbéyàwó náà lórí ẹ̀fọ́ òyìnbó ní sí ìyá kọ́tùmọ̀ rẹ̀ kò kò gẹ́ ó kàn fílẹ̀ na interest islam tí ó fẹ́ tó ṣe lọ́rọ̀ yẹn fún wa ni pé ká gba ìyọ̀nda lọ́dọ̀ bàbá obìnrin anábíwá muhammad sallallahu alaihi ni la nikaha ha bi wali kò sí iyigi àyàfi pẹ̀lú ìyọ̀nda wàlíyì wàlíyì ni ẹni tó tó láti lè fóbìnrin lọ́kọ dandan ni dandan ni kó jẹ́ mùsùlùmí dandan ni kó má jẹ́ ẹrú tó ti dandan ni kó jẹ́ tó ti bàlágà dandan sì ni kó ní làákàyè àwọn mẹ́jọ márùn-ún ìwọ́rọ̀ pé tí ò bá ti pé ẹni ò lè jẹ́ wà léyìí á wà wà léyìí nínú àwọn ẹlòmíì nínú mọ̀lẹ́bí obìnrin ò lè bọ́ bẹ́ẹ̀ náà obìnrin tàbá ti rí mọ́jẹ̀ ìyànda bàbá rẹ̀ gangan ìyẹn ti tó fún wa ṣùgbọ́n ẹ pé àwọn fámílì mi wà tó dá sí pé láàrin bàbá àti ìyá àìgbọ́ra ẹni yé lè mọ́ wáyé ó lè ṣẹlẹ̀ láàrin wọn tàṣì fẹ́ fẹ́ mọ́ wọn èyí tó dáa fún wa bàbá ti yọ̀ǹda bàbá ti yọ̀ǹda àti di ọkọ náà ṣùgbọ́n káwa náà káwa ọmọ káma di káma di opponent mama dédé káma pọ̀ lẹ́yìn bàbá pẹ̀wẹ́ bàbá kò sí yọ̀ǹda nìyẹn mọ́mí ẹ̀ ọ̀nà ọmọ tó ń bá ọ̀nà ọmọ tó ṣe wọ́n no káàmọ́ bá ṣe mọ́ ẹ̀ẹ́ ṣe àtúnṣe tí ẹ pé in tí ó pawápọ̀ mọ́ wọn tí ó fi rọrùn torí pé ọmọ yìí kò sí kò ní yé má rí ẹni gẹ́gẹ́ bí ìyá rẹ̀ nítorí tún yẹn ni ká gbìyànjú láti ṣe tí yẹn bá wáyé ó dáa ṣùgbọ́n ordinary tala tọrọ yàn lọ́dọ̀ ẹ̀ bàbá ni kí ìyá pọ̀ kan tó 1 billion àwọn ìyá professor bẹ nínú wọn doctor bẹ nínú wọn wọn ò lè fi ọmọ lọ́kọ tàbá sì rí ọkùnrin ẹyọ kan nínú wọn tó dẹ́sí bí àgbẹ̀ ni ó wà number one then number two nínú nínú ìbéèrè yẹ kò ní pé tí a bá mọ̀ pé òbí wa wọ́n ṣe igi tẹ̀sìn wọ́n lọ gbàyànjá lọ́dọ̀ bàbá ìyá wa àmọ́ bẹ́ẹ̀ tó sì dáni lójú court marriage ni wọ́n ṣe eléyìí kìí ṣe ìgbéyàwó ẹ̀sìn Islam kò ṣe díṣẹ́sìn ó yẹ kí wọ́n túká àwọn ò ní kápá láti tún wọn ká ṣùgbọ́n a ṣàlàyé ọ̀rọ̀ fún wọn kí wọ́n ṣe àtúnṣe láàrin àwọn méjèèjì kán padà lọ ṣàtúnṣe tán bá wá ṣàtúnṣe àtúnṣe tí wọ́n ṣe lórí àwọn ọmọ míì tí wọ́n mọ̀ bí ni ọmọ yẹn yóò wà láàrin àwọn méjèèjì bí tí wọ́n ti bíbí fásitì yìí wọ́n yẹ ṣe ọmọ fún bàbá ìyá ló ni wọ́n bàbá ò ní ọmọ rárá torí pé ó tako òfin ọlọ́run títí tabátìmọ̀ bẹ́ẹ̀ náà ojúṣe a lójúṣe kan táà ṣe fúnrú bàbá bẹ́ kí jẹ́ ṣe bàbá wa so n táà ṣe ihsan akànṣe dáadáa nígbà tí ẹnìkan àti ẹnìkan ràn wá lọ́wọ́ àánà ràn lọ́wọ́ padà bá ṣe mọ̀ wò ní pé táà bá ṣojúṣe àwọn ní sọ fún wa wípé àṣẹ òbí àṣẹ òbí ò sí ń bẹ̀ nínú òfin tọ́lọ́run tó ti yé afro ṣíyàn lè finúlẹ̀ bẹ́ẹ̀ tí ó wà ga bẹ́ẹ̀ yẹn lè ṣe kó finúlẹ̀ tí ó ga tó bá sì wà lè fa tó bá sì wà lè gẹ́ ṣùgbọ́n wa wo kí ni tí àwùjọ wa tún wá kọlù fún tó béèrè fún àwọn tàà sọ yìí mẹ́tẹ̀ẹ̀ta náà ṣe ló sì fọwọ́ sí wo kí láwùjọ kí ló béèrè fún kódà náà bí tún barun sọ́nà mẹ́rin obìnrin ṣe máa barun ǹjẹ́ a lè barun bí yàn bá barun tá bàbá ṣàngó lámọ̀ pé ẹ̀ tó má ti máa lẹ̀wọ́ mọ́bí tí ó dá ká ṣe afro wọ́n ní ah ẹni ìṣúná ẹ̀ tó máa ń gagán sí yóò wá ah ó ti di ọmọ pẹ̀sìpẹ̀rẹ̀ àbí kí wọ́n pè wọ́n ẹ̀ ó máa lẹ̀wọ́ mọ́bí tí ó tó afro wọ́n ṣe àwọn ọmọlúwàbí nínú àwọn ọmọ wọ́n afro tó dà wọn ò fi ní fìyẹn jọ wọn ò fi ní fìyẹn kọ́ fi lẹ̀wọ́ papọ̀ tó ti lára múra ẹ̀sìn mùsùlùmí kì múra kó wá fi jọ kèfèrí àbí kó fi jọ àwọn ẹlẹ́ṣẹ̀ àbẹ́wọ̀n àwọn tí ó da láwùjọ tó ti ṣùsídà ká gẹ̀ kó lọ́lẹ̀ díẹ̀ àbí ká fà tó ẹ́kùn ẹ̀ ló bá rọ̀ wà lọ́rùn náà mo máa ń béèrè pé èmi ẹ̀ṣẹ̀ tó wà láàrin mi àwọn náà ń bá wò but tí èèyàn bá dá lóṣù ọ̀pọ̀lọpọ̀ èmi ẹ̀ṣẹ̀ tó wà nílé ìpínlẹ̀ ìjẹ́rọ lọ́dún ìpínlẹ̀ tó wà ẹ̀rọ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ ìdára ẹni wá tó ń gbé òbí ìlú ẹni òbí tó gbé ọ̀wà sí ẹni àti ìtọ́ tó tọ́ lé àdójì tí yóò ṣe fún wọn náà jazakumullahu khairan àkọ́kọ́ ẹni tí obìnrin tí màmá obìnrin bá dúró gẹ́gẹ́ bí aláṣẹ fún tó fi yọ̀ǹda ọmọ rẹ̀ fún kò síyàwó láàrin wa anything kó lè wáyé zina ni ẹ̀ṣẹ̀ ńlá sí ni o ẹ̀ṣẹ̀ ńlá gan ẹ̀ṣẹ̀ ńlá ni o ẹ̀ṣẹ̀ ńlá ni tó ká jìnà sí káwà wá ṣàtúnṣe bàbá ọmọ kú kò túmọ̀ sí pé kò lókùn nídìí títí ìkan ló kú yẹn tó máa ń sọ wàlíyù yẹn la sọ pé ẹni yóò jẹni tó lè fọmọ lọ́kọ gbà mí èèyàn lè bíyàn lọ́kùnrin kó má dá sí pé òun ló lè fìyàn lọ́kọ bá kìkì ṣe mùsùlùmí na nígbàtí bàbá rẹ̀ kú ká wá ẹni tí ó lè dúró dé bàbá fún àbúrò bàbá wa ẹ̀gbọ́n bàbá àwọn ẹni wọ̀nyí àgbọ́dọ̀ wà àbí ẹni tó jẹ́ bí àbúrò títí ẹ gangan tó jẹ́ pé ìyá tó bí ló bí òun náà tètè bàbá tó bí fún òun náà ló bí òun irú ẹni tó jọ́kùnrin wọ́n lè dúró fún kò náwà ní kankan rárá kò nídìí àfá iyigi kò nídìí àfá tó sì yé kọ́ ní ah, ọmọdé mélòó ní ẹ̀tọ́ fún mi but wọ́n yá ti yọ̀ndá ìtafẹ́ ni a ti di ọkọ àti ìyàwó ìgbógbó gbádùn kan máa gbádùn ẹ̀ lọ tó sì ọlá pé èyàn ò mọ̀ ká tọrọ tauba lórí ẹ̀ ká tọrọ istighfar kọ́nà kó dárí jìwà bá ṣe wá ń sọ yìí ìyẹn wà gbìyànjú tẹ́ni bá wà nílé wa tájọ́ ń gbélé aṣàlàyé so láàrin àsìkò yìí tó ẹ́ pé ibi tá bá ti lè rí kan nínú àwọn ìta sọ yìí ni kódà ká mọ́ ti ẹ̀dẹ́lé gan ká tó lọ bẹ́ nìyẹn tó rẹ̀ ń tafẹ́ lọ bá ń lè kìí sí ìyàwó wa accept ká lọ bá ẹni yẹn tó ṣe ká sì mọ́ ẹ̀rẹ́ méjì dání tó bá rí pé ó ti yọ̀ndá ọkùnrin balẹ̀ a gbọ́dọ̀ ṣe ọ̀ràn yẹn ni ẹni yẹn kìí ṣe ìyàwó wa ọ̀ abẹ́dà kìí ṣe ìyàwó wa ká má ti sọ pé bóyá oyún ti wáyé àbẹ́mọ ti wáyé ṣùtì ẹ̀sìn káyìtì ṣe káwọn kan wọ̀nyí mọ́ gúnra tó wá fi lè gúnra wọn ìbànújẹ́ ó mọ lékún lórí ìbànújẹ́ yẹn lásọ ọ̀rọ̀ ọmọ fún wa nísìn ó lẹ́nìkan ní Amẹ́ríkà ó bí kan náà àwọn àfáà nílùú Saudi pé bàbá tó bí òun bàbá tó bí òun àjíyá tó bí òun wọ́n ṣeré paná fi fúnra wọn lóyún after ọmọ ilẹ̀ ti pé 30 years ló wá ń béèrè béèrè yìí bàbá yìí sì ń pè lọ́mọ rẹ̀ òun náà sì gbẹ̀gbẹ̀ tó máa gbọ́rọ̀ ẹ̀sìn ó jẹ́ bànújẹ́ ọkàn fún but kò sí tó lè ṣe sí òfin Ọlọ́run lófin Ọlọ́run tó ti òfin Ọlọ́run lófin Ọlọ́run so ká tún àárín yẹn ṣe kí ni bẹ̀rẹ̀ lẹ́kẹ̀ẹ́ náà ẹni tó tọ́ ni àtẹni tó bí ni aláìsí méjì ẹni tó bí wa àwọn ni òbí wa tó báyé pé àwọn tó tọ́ wa wọ́n ní ṣe pẹ̀lú fámílì mọ̀lẹ́bí wa a fi ìjẹ́mọ̀lẹ́bí bá wọn lò àti ìtọ́ wa a fi ẹ̀mí ìmoore yàn kíyàn tọ́ yàn kò túnmọ̀ ìgbẹ́ni tó bá tọ́ wa ó gbọ́dọ̀ mọ̀ expect pé ká ṣe gan fóhun dáadáa la wá ṣe tó ti yé dáadáa ni náà ṣe fún wa àwọn náà wà fi ẹ̀mí ìmoore á fi hàn sí wọn tó ti yé ká fẹ̀mí ìmoore hàn sí wọn bó káwọn mọ̀ ti pé ah kò tí ẹ fẹ̀mí ìmo kò tí ẹ ṣe báyìí sí wa no àwọn ṣe tí wọ́n torí tọlọ́run tó ti so ẹni tó bí wa òun ni òbí wa òun ni a ṣe dáadáa sí jù káwá ṣe dáadáa sí àwọn tí wọ́n tọ́ wa náà tó ráwọn ni wọ́n jẹ́ ká jẹ́ èèyàn láyé alhamdulillah naam wa alaikum salaam wa rahmatullah ọwọ́ tó á ń ṣe ní ìdí ayé ẹgbẹ́ ọ̀rọ̀ náà nam tí ìnira bá fún wa táǹgbà rẹ̀ lọ́wọ́ tó fẹ́ affect bí a àlàáfíà wa ẹ̀rí káfàwẹ́lẹ̀ ẹniyẹ bọ́sípò wà láàrin ènìyàn ọlọ́nà fàmọ́káyà minkum marida ọlọ́rin ní ẹni tó bá síkì ní tó rẹ̀ nínú yí wọ́n àwọn alásáfàrí ní àbójá arìnrìnàjò fa'iddatun min ayamin ukhra kó dápadà nínú àwọn ọjọ́ mi tó ti yé nam ẹni tí bí ẹlá ọgbọ́n náà tó ṣù pé ẹ̀rí in tó kàn wá níbi oṣù kò kàn wá calculation kò kàn wá pé 29 àbí 30 eléyìí pé kéléyìí náà pé oṣù méjì ó lè dínkù tẹ̀léra wọn tó ti yé hadith sanabi sọ pé ṣaharani oṣù méjì lẹ́yẹnkúsọ́n kò kí ń dínkù dídínkù bẹ̀ tí àwọn táwọn kìí ṣe dédé kò ní nǹkan ọjọ́ pé 29:30 kí pé àpé 29 kìí náà tó pé 29 ìyẹn tánà bí sọkọ́ ni pé kó dínkù níbàmú sí àwọn ọlá tí ń bẹ ń bẹ òun ni dẹ́sìn yẹn ni pé oṣù Sha'ban dẹ́sìn àti oṣù Ramadan láàdá iṣẹ́ olóore ń bẹ ń bẹ gan tó pọ̀ so n tó kàn wá tán bá ti kéde pé wọ́n ti rí oṣù ká tí sultan bá ti kéde pé àwọn ti róṣù o lópùtà tó bá ti pé 28 tí ti kọ́tẹ̀ kódà tó bá àmì 29 kódà tó yẹ pé 28 náà ló bá pé náà tó ní pé wọ́n ti rí oṣù yẹ sultan á tẹ̀lé àwà gbẹ̀yọ̀ kan di ṣagbọ́yé ó náà lásọsẹ́ gbà tí wọ́n sọ pé wọ́n gbéyà wọ́n rí pé bí àwọn miscalculate láti pìnlẹ̀ wọ́n wá nígbà wọ́n ti róṣù o gbàtà àwọn òbàtà nípa róṣù ó jẹ́ 28 days tó túnmọ̀ sí pé ọjọ́ kan ẹ̀hẹ̀n aṣọdún nígbà tí wọ́n kéde yẹn a wá gba ọjọ́ kan di torí pé kí gbogbo mùsùlùmí ká ṣọdún papọ̀ intest islam tó pè wá sí nìyẹn tó dé sí wọ́n tẹ́nìkan bá ṣọdún táwọn kò ṣọdún àwọn kan róṣù àwọn kan róṣù ẹgbẹ́ bá ṣe máa ṣe jẹ́ pé ní street kan ẹ̀rí mọ́sàbí mẹ́jọ ló fẹ́ wà mẹ́ <laughs> ìyẹn ò dáa dé sí à ń pín náà wá òun ni náà.

na iye àdúà kò sí àdúà tí a lè tọrọ fún àwọn òkú wa lókùngbà tí àdúà yìí in tó wà nínú ẹ̀ in tó dáa ni tó ti yé dandakọ́ dandakọ́ ni kí kí ká mú súrà kan nínú alukùránì kódà èyí tí ó rinlẹ̀ nínú ọ̀rọ̀ àwọn onímọ̀ ni pé ìka kùránì kì í bá òkú torí pé ààrí ẹ̀rí mánàbí sallallahu alayhi wa sallam ó sọ fún àwọn mùsùlùmí pé ẹ ka kùránì fáwọn òkú yín lóòótọ́ gbajúmọ̀ lọ́dún lánàá ya wa nílẹ̀ yorùbá ní aláwọ̀ mẹ́ta mẹ́ta fáwọn òkú wa nìkan fún ni kèsì kúrú aláwọ̀ kò wà fún àwa alààyè ló wà fún olùhùwà ahad muhammad sallallahu alayhi wa sallam máa sọ fún àwọn ènìyàn ọlọ́run ọba allah ọ̀kan ṣoṣo ni allahu samad òun ni gbogbo ẹ̀dá rọ̀ mọ́ lam yalid kò bímọ wàlám yulad ẹni kò bí wàlám yakun lahu kufuwan ahad kò sí akẹgbẹ́ pẹ̀lú ọlọ́run nínú agbára rẹ̀ àti iṣẹ́ rẹ̀ àǹfààní wo ń tòkún gbélé ìtasọ yìí ṣe pé àwọn aláfin lékún gbàgbọ́ àwọn aláfin imani yìí bàtàdá sí pé ẹ nínú ta tún bá ràn bá wa ara ń ṣe fìdáwù fìdáwù anábìkú wọn ṣe fìdáwù ẹ̀ abákìrì kú wọ́n ṣe fìdáwọ̀ ẹ̀ umaru kú wọ́n ṣe fìdáwọ̀ ẹ̀ mọ́mọ́lìkì kú àgbọ́ fìdáwọ̀ ábàlì kú bẹ̀dínlẹ̀ yorùbá nìkan náà lẹ́tí mọ́ rí fìdáwọ̀ eléyìí kìí ṣe lára àti ẹ̀sìn islam tí ó mú wa ibi fìdáwọ̀ náà sì ní kí náà máa ń kàn bẹ̀ wọ́n ní kàṣe la ilaha illallah la ilaha illallah la ilaha illallah tán ní kàṣe yìí kò ṣiṣẹ́ fókù àwa ló ṣiṣẹ́ fún la ilaha illallah kò sẹ́ni tájọ́sìn fún lódò àfọlọ́wọ́ bá Allah àǹfààní wo tòkú ń bẹ̀ astagfirullah astagfirullah ọlọ́run dáríjì mi ọlọ́run dáríjì mi wọ́n tọrọ àdúrà fúnra wa ní kejì fókù then allahumma salli ala muhammadin wa sallim allahumma salli ala muhammadin wa sallim ta ṣe ń bẹ̀ fún ara wa ní anábìnrin man salla alayya salatan sallallahu biya ashara marrat ẹni máa fi ṣe salatu ẹyẹ kan fóhun so àwa la pẹ́ra wa jọ táà ń ṣe àdúrà fúnra wa kejì fókù tó a lè rí mú wá nínú àwọn tírẹ́ẹ̀sì torípa náà bí òfin kọ wa tètè so àdúà a lè ṣe àdúà as many as possible bó ṣe bá ṣe rọ̀ wá lọ́rùn ká ṣe fún àwọn òkú wa dandan sì kọ́ ni kó jẹ́ lárúbáwá ọlọ́ba mi darí jìyà mi o ọlọ́ba mi fọ̀rún kẹ́ o ọlọ́ba ń kẹ́ wọn o àdúà náà nìyẹn dandan kọ́ ni kó jẹ́ lárúbáwá tó ti yé dandan kọ́ ni kó jẹ́ lárúbáwá tó bá jẹ́ kó lábáwá fẹ́ mọ̀ ní alámọ̀gífìlá wọ̀rọ̀hámù alámọ̀gífìlá ẹ̀kọ́ then iṣẹ́ dáadáa wa táà bá ń ṣe ká lékún àìdá wa táà bá ń ṣe káwàwọ́ rẹ̀ bólẹ̀ eléyìí ó mọ̀ jẹ́ àlékún dáadáa fún òkú ìlú wọn torí pé ara wọn láti jáde ẹ̀rí ọlọ́ni wa nuqaddim lahum ọlọ́ni nínú sọ́tún Yasin bí ara bí kẹta àbí kẹrin hmm, lahum atharahum pé àwọn irun pa wọn tí àwọn òbí yìí tí wọ́n ti síwájú nígbà tó wà nílé ayé ọlọ́ni àmà ní kò lọ́mọ bá wọn so n táwọn bá ń ṣe nínú àwọn ṣẹlẹ̀ àdáyé lọ́mọ bá àwọn òkú wa then uh, nípa òkú tó kú lórí gbèsè lópìgbà tá a bá ti rẹ́ nìkan tó ti volunteer rẹ̀ pé ok ọdẹ transfer kúrò lórí òkú ó ti bọ́ sórí ẹni yẹn so ọmọ jáde tani bá mi jẹ lówó tani ó jẹ bá mi lówó ẹnìkan olóhùn jẹ àbá lówó nígbò kú ti kú oṣù pàrọ̀ bẹ́ẹ̀ ó dákẹ́ òsàn kankan láì mọ̀ pọ́lọ́run bá mọ gbogbo ẹ̀ ṣùgbọ́n ẹnìkan ní bá jẹ mí lówó èlò ní 10,000 máa orí èmi máa fún yín lágbára Ọlọ́run so ó ti shift ẹ̀nìyàn yẹn náà ń pè ní wàkálà nínú ẹ̀sìn Islam ká ẹ̀tọ́ ẹ̀tọ́ wa ká gbé sórí ẹlòmíì tó ti yé ká gbé sórí ẹlòmíì tó ọmọ ti gbé àwọn tí ó sì gbèsè ní yóò jẹ́ nínú àwọn tí wọ́n lè jogún òkú tó ti yé ní àwọn tó lè jogún òkú bí bàbá bí ọmọ bí ìyàwó bí ẹ̀gbọ́n bí mọ̀lẹ́bí náà lè jogún òkú tààbà wá rí nínú wọn rárá rárá tààbà rí nínú wọn ẹ̀ àyàn wá lè gba fíṣẹ́ bí líláì ká gba sọ́dákọ̀ fún òkú náà ká fi san gbèsè rẹ̀ náà kùrùsíyù awátàbẹ̀láyé ló wà fún títí kò wà fún òkú kò sí tó wà nínú òkú kò sí tó wà ní alkùránì tó wà fún òkú kúrà tàbá ń ka alkùránì nínú tó rinlẹ̀ nínú ọ̀rọ̀ onímọ̀ ni pé a yí fi ládàá rẹ̀ kálà sẹ́ndẹ̀ e iṣẹ́ rí pọ́ irú ọrù àsìkò sínú báyìí kára kan fáwọn èèyàn kí wọ́n jẹ títí káṣàdúà iṣẹ́ rí pọ̀ kágbẹ́ kànga kágbẹ́ bọ́wọ́ ká tó náà ṣe kárí lè yóò nìdì ìrànlọ́wọ́ ilé nídi aṣọ ilé ní kíní ká tún kan ṣe then àwọn wá àsìta àwọn wáyìí a lè mọ́ fi sẹ́ndẹ̀ sókù iṣẹ́ rí náà lòun náà ṣùgbọ́n anábìgbọ́n òṣùwájú wa gbàtà àti wárí ó tọ́ka ipé kí ní ìkòrílẹ̀ nínú sunnes islam lóòótọ́ wà nínú àwọn onímọ̀ táwọn gbà pé ìka kùránì lọ mọ́ bá wọn ṣùgbọ́n ọ̀rọ̀ wọn kò rinlẹ̀ tó anábì sọ pàtàkì wáyé kùránì fún wa ó ní mọ̀ ń lam akul alif lam mim harf alif lam mim harafi kan o alif harf lam harf mim harf alifu harafi kan araf kan láàmù araf kan ní mẹ́rin àwọn araf mẹ́ta ìjẹ́ mélòó mẹ́ta tó ọgbọ̀n ládá ló wà mẹ́ fẹ́ni tó bá kà tó ti fẹ́ni tó bá kà nìyẹn so kìí ṣe fún òkú then wáàsí ni kùránì jẹ́ wáàsí ìpìlẹ̀ kùránì wáàsí ni ìkìlọ̀ ni òfin ni amẹ́ni tó bá ti lọ òun ti lọ òun náà nìyẹn náà Thank you pé káfíń jù ìrìn ọkùnrin lọ́sẹ̀ rẹ̀ wọ́n á sọ. Àdẹ́dọ̀ àwọn ìgbà ọ̀dọ́ sí mọ́tò bá kọ́ra bá kọ́ra ẹran tó nílò ẹ̀wà ti jẹ̀rẹ̀ nínú ẹ̀rọ ẹ̀ńbẹ̀ wa báyìí pé á ẹ̀rọ ẹ̀rọ mi jẹ ọwọ́ inú ẹ̀ńbẹ̀ wa pinnu pé á rú mi bí mo rí ọmọ obìnrin òní fẹ́ mi ò sì ní ṣe orí mi torí pé wọ́n ta kú obìnrin tó torí ìbéèrè yìí máa interesting now mba bá ní question yìí ti gùn but bí tẹ́ padà wá láàrín sí yẹn ó ní ẹ̀sì question yìí àkọ́kọ́ mùsùlùmí ẹran ọ̀gbẹ́ kò sí àsìkò fún wa ni ẹran ọ̀gbẹ́ tí wọ́n ṣe tán ọ̀gbẹ́ haram àbí ẹtú jẹ́ haram kọ àbí jẹ́ haram kọ ṣùgbọ́n àwọn tí wọ́n pa wọn ò lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ètò àjẹ́ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn ìsinmi yìí àkínpẹ̀ àkínjẹrẹ bá ṣe ń dẹdẹ ẹ̀kọ́ ẹwà lọ́sì Islam tàbà ti pẹran bẹ́ẹ̀ haramu na tí mùsùlùmí bá jẹ ó fẹ́ jẹ ewúrẹ́ ṣùgbọ́n kò mọ̀ pẹ́lẹ́dẹ̀ lòun jẹ kò lẹ́ṣẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ní tá nti so Ọlọ́run bá yáfẹ́ fún wa na àwa ní pinnu àì a lè sọ pé à ní fọ́mọ níbẹ̀ yẹ́lẹ̀ ni pé ò ní fẹ́ ọmọ níbẹ̀ o dandakọ́ káfẹ́ wọn níbẹ̀ ṣùgbọ́n dandan ni ká ṣe wọ́n lóore tó má nídi oore tó ti yé tàbá pinnu pàà ní fọmọ níbẹ̀ kò sí láìfi ẹ̀ tàbá pinnu bẹ́ẹ̀ tàà sí pé wà láìlé lórí níjọ́ tàbá padà wá rí ọmọ tá fẹ́ ń bẹ̀ ẹ̀hẹ́ á ṣe ìtanràn á ṣe kàfàrà lórí ẹ̀ tó ti yé ṣùgbọ́n ìta àgbọ̀rọ̀ pinnu jason ah ìlú náà ọmọ lè nídi wà ìṣe ń tán ṣe fún wa yìí ó tọ́ka fún ògbẹ́sìn yé ni so wọ́n nídi wà sí títí so káṣí wà sí fún wọn orí ní agbọ́dọ̀ pín ní irú nǹkan báyẹn kò dá náà ẹni tó fẹ́ ṣègbéyàwó kó ní pé òun rẹ̀ di dáadáa tó sì ó sì ní kápá láti lè bọ́ rẹ̀ bákan láti lè bọ́ ẹlòmíì bákan tó bá sì rí obìnrin ẹ̀rí àbíkó tó róbìnrin kó bẹ ọlọ́run obìnrin dáadáa obìnrin rí anábì sàlásàlá nígbà tí ó máa ń ka àwọn nǹkan oríire pínyàn láṣeyọrí nínú ẹ̀ alimari atu sọ́ọ̀lẹ̀ha anábì sàlásàlá mọ́nà àti pé ní àdúnyà mọ̀tá ẹ̀rí ilé ayé yìí mọ̀tá àrùn ní ìgbádùn ilé ayé yìí wà khairu mọ̀tá ìyá alimari atu sọ́ọ̀lẹ̀ha ṣùgbọ́n ìgbádùn tó dáa jù nílé ayé òun náà ni obìnrin tí a bá rí obìnrin fẹ́ ni o bí ẹlòmí lè sọ bẹ́ẹ̀ tó bá rí àdánwò látara obìnrin tó ti yẹ kọ́nà kó fún wa níyàwó dáadáa abẹ̀lọ tàbádà ìtìrí tàbá ti propose ẹ̀ tó lóun ti gbọ́ ká ṣe istikhara ká ṣe àdúrà istikhara ká yẹn náfìlà istikhara lẹ́yìn náà ká wá gbégbèsẹ̀ kó mọ́ sí kankan tó máa pàwá papọ̀ bóyá fún mi kí n fún ẹ àbí ká máa kọ́ọ̀lù ká máa rẹ́ ní bó ní ṣe kó rẹ̀ lé ní ìyẹn gbọ́dọ̀ wáyé ká lọ bábà bẹ́ẹ̀ ká dẹ̀ mẹ́lẹ́rìí méjì lọ náà má sì yẹn dá fún wa láti dìyàwó fún títàn. now in that Autoritario. Mm. Autoritario. ìbéèrè ni àkọ́nà àríṣẹ́ ìgbẹ́ ìgbẹ́ ìgbà ọ̀wọ́ àwọn

ìrẹ̀lẹ́gbà amábẹ́bí àdúgbò ìpínlẹ̀ rẹ̀ ni ẹni ò fẹ́ ṣe ní à ìyàwó wa kọ́ nípa ìwé à ẹni yẹn gbọ̀ngàn lè rí bí ìlú ní ẹkùn láti fi lọ sùn. Naam naam. Sila sila sila. àkọ́kọ́ èyí mọ́kàtà ṣe kìí ṣe lára ẹ̀sìn tó dúpẹ́ ní gẹ́ni tó bá ṣe yí mọ́kà ó ti bo ìṣe yíyẹn ó bo àyà àlùwàlá mọ́lẹ̀ àlùwàlá ò ní débi eyín nígbà tó bìnì bá tọ́ paint sọ́wọ́ obì tó fẹ́ ṣàlùwàlá pẹ̀lú paint áhà paint yẹn kúrò kó tó lè ṣàrọ̀rà torípó mi àlàgbọ́dọ̀ kan èékánná na omi ọwọ́rọ̀ kan eyín àfi tí yíò bá ní lókù a fi eyín mọ́ká àti fi bò mọ́lẹ̀ so ìní àlùwàlá wa gan ó ní question mark ẹlẹ́ẹ̀kejì ó ní wípé tíyàn bá kú náà pẹ̀lú eyín mọ́ká kọ́ tó sin ni wọ́n yọ kúrò sílvà láṣe ni gold ni wọ́n yọ tó pé property ni wọ́n á fún àwọn ọmọ tí wọ́n jogun wa wọ́n lọ ta wọ́n wé ẹ̀ wọ́n ta wọ́n fi kún property ta fílẹ̀ gbogbo àwọn wàhálà yáà pé a lè we stand there lẹ́yìn mọ́kà ò fi dá yálà fọ́kùnrin àbúfóbìnrin bákan náà ó tún mọ́ ń bá ṣe ájì jẹ́jẹ́dẹ̀ díẹ̀ mọ́ lọ́wọ́ náà kíyàn fẹ́ christian islam ò ṣe ní haram halal ni a lè fẹ́ wọn ṣùgbọ́n ẹni tí ó fẹ́ wọn hmm, yóò dààmú gan torípa ọlọ́wọ́ bó ní bí lórí obìnrin o pé ṣó kínú ọlọ́wọ́ ní bí dẹ́dẹ́ sọkọ́ ní pé káwàá fẹ́ wọn kọ́ di mùsùlùmí dẹ́dẹ́kọ́ a ǹtí ṣùgbọ́n àwọn ọmọ tó bá fi lè bí fún wa ọlọ́run ó bí wa yẹn làwọn àfáà fi máa ń discourage wa kúrò níbi pé ká má fẹ́ christian torí pé àwọn àfáà gan sá fún ká má ti sọ àti ẹgbẹ́ àti ṣe àfáà tá a bá fẹ́ níbẹ̀rẹ̀ àti jẹ́ àti mú táàmọ́ wá káàkiri kò ní fún aláyè láti ṣàmójútó lórí àwọn ọmọ yẹn ni lóbídásí so irú yẹn a ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ ká mọ̀ pé ojúṣe pọ̀ lọ́rùn wa gbata sí wà láyé yìí a máa ṣe náà ni tó bá ní ìdíká fagidi ṣe a fagidi ṣe bá ní ká pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó wasalama ala sayidina muhammad wa ala alihi wa sahabihi